When would I ever have a night without a man? I lie Alaye again. lie you need to Alaye ní ìtumọ̀ ṣá. Ó ní ìtumọ̀ o. Aláyẹ̀ ní ìtumọ̀. Ṣé ìwọ mọ̀ pé alágbèrè tó bá ń lu orin ẹ̀ lójú kan? àmì lórí mi ò wá fẹ́ kó fi eléyìí kó fi get ara ẹ̀ bothered mo sọ pé by God's grace very soon gbogbo nǹkan tó ṣí òkùnkùn sí Ọlọ́run máa ṣe hàn ẹ́. ìgbà wo ni àsìkò wo ni mi ò lè sùn kí n má lá àlá yìí tí bá díjú tó ń gbé mi lọ báyìí àlá ni mo máa rí. What's the meaning of it? I understand. I'm getting highly worried. I understand. But má get ara ẹ̀ worked up. I don't want you thinking mo fẹ́ kó gbé sọ́kàn jù ọlọ́run á ṣí gbogbo ẹ̀hàn ẹ gbogbo nǹkan tó yẹ pátápátá lágbára ọlọ́run ọlọ́run àfihàn ó yá dìde jákàlá àdúrà. ń sáré kó má tẹ̀ tó bá ti tẹ̀ ewé kó má kú ló máa sá hmm. ó tì mí dẹ̀ sùn fún mi ọmọ yìí wọ̀nà mi títí títí tí hmm. ṣe kú ti mú ẹlẹ́wàá ṣàkóso ṣé mo gbọ́. Hmm wà ló délẹ̀ báwo mo ṣe fẹ́ ṣe irú ọ̀hún mo fẹ́ gbé kalẹ̀ ṣé mo lè pé rántí mi ṣá. ẹ̀kọ́ ọ̀tá ni mo ti fẹ́ gbowó. ìgbé tí òtún yàrá fọ́ lọ́yìn lè mú báyìí. tó bá kúnlẹ̀ tó bá kúròkè níbi kan tá a máa gbé sí. Hello ọkọ mi. Mọ́mì, kò yé mi o. Nǹkan tí àlá yẹn túmọ̀ sí ò yé mi rárá rárá. Ẹ̀rù ń bà mí ìrònú nǹkan tó kàn ń bọ́dà mi ni pé aláyẹn ń wá concurrently ni ah, àmì o ok ẹ fẹ́ sọ nǹkan kan fún mi ni oh ok nǹkan tí èmi àti ìyàwó mi bá conclude sí máa jẹ́ kẹ́gbọ́ all right ma ó baby. I'm yes, dear. Mo wò pé since tí wọ́n fẹ́ lọ gbọ́ ọmọ ọ̀dọ̀, bí a kí mọ́mì náà máa bọ̀. Ẹ eh, ṣe bí mi náà ti suggest tẹ́lẹ̀ pé kó jẹ́ kí mọ́mì wá gbé pẹ̀lú wa ní báyìí. Yes, he did. Oh ah, ni ló ń dá gbé ń bẹ̀ so better ko wá gbé. And um, but <sighs> the only thing ti mo wà against ni pe ti mọ́mì ba wá gbé ń bí báyìí Only bẹ̀rẹ̀ sí máa sọ pé èèyàn ò rọ́mọ bí and all that and I don't think I can cope with it. Ó yẹ kó mọ irú ìyá tó ní náà. Mú mi ò ní ever bother ẹ lórí àìrọ́mọ bí. Mú mi gan gbàdúrà kọ́ rọ́mọ ọmọ wọn ni, wọn gbàdúrà káwọn dààmú ìyàwó ọmọ wọn náà. You know that. I'm just worried. I don't think I can cope. No, baby. Be rest assured you will be fine, okay? Come on. Okay. Come on, please. You know her. She's your mom. <laughs> Hello, gentlemen. Alai. ìwọ kọ́ lélẹ̀ e ni mo mọ̀ ẹ́ náà wàá jẹ́ kó wálẹ̀ mo mọ̀ ẹ́ mo mọ̀ ẹ́ gan gidi mo mọ̀ ẹ́ kí ló fẹ́ mo mọ̀ ẹ́ tipẹ́tipẹ́ jẹ́ kó wálẹ̀ calm down gbé wálẹ̀ calm down raskimono kí ló ń ṣe ẹ́ mo bá ẹ gba mail láti post office mo dẹ̀ need láti fún ẹ content inú ẹ̀ o get. almost ó yé mi mo mọ̀ pé wèrè yẹn if you want money I'll give you money. <laughs> ọ̀dẹ̀ ẹ̀ wo wèrè tó ń pè yàn wèrè. tó bá yẹ kó ní ìdòwò gbà just take money. <laughs> owó ògì lọ ní tẹ́nìkan ò ní rí o jẹ́ farabalẹ̀ kí n jíṣẹ́ tí ó wà nínú lẹ́tà tí wọ́n ní kí n kà fún ẹ láti. gba owó kò máa lọ kò máa disturb mi. àwọn wo nìyẹn ọmọ ẹni tó ń bá sọ̀rọ̀ ṣá ọmọ ẹni tó ń bá sọ̀rọ̀ ṣá. come on come on you don't do that. kí tó lajú mi ń sèé apá ẹbí só. àlàyé ó dààmú nìyẹn ó dààmú nìyẹn. bàbá yìí máa lọ jọ. ilẹ̀ filẹ̀ filẹ̀. ó mọ ni. Ah, àwọn ọmọ àdúgbò ní ẹ̀gbọ́n. àwọ̀ ọwọ́ ìgbọ̀n kò mọ nǹkan kan kò mọ nǹkan tó ṣẹlẹ̀ mo dẹ̀ wá ìlànà mi ìdí ẹ̀ kí ló ṣẹlẹ̀ ó sì máa ṣe bẹ́ẹ̀ ó sì máa ṣe bẹ́ẹ̀ mo dẹ̀ wá sẹ́gbẹ́ mi ó dẹ̀ gbọ́mọ̀ sí. ìgbàdí máa lọ. Ah. suwara jẹ́ kí n fún lówó kó máa lọ gbà. somebody there o ó pàṣẹ kó máa ń bẹ́ ta ló bẹ́ẹ̀ lówó tó tó yìí fún kó máa ń bẹ́ jù kò ṣe ààrẹ kó ṣì máa mú òkú elébi kò ní mú kí wọ́n fẹ́ wọ. wo bóyá wà ẹ jẹ́ kí ẹ tán aláògọ̀ rẹ̀ ó gọ̀ bàjẹ́. bọ̀bọ́ ì máa lọ ọ̀rẹ́ pọ̀. ìwọ gangan ó ó gan bàjẹ́. wá wá wá wá tí o bá gàn ni wà á máa ná dúró owó yìí alákòókò sọpọlọpọ lórí bòbó yìí náà. àlẹ́ yìí kó predict nọ́mbà fáwọn tó ń play bàbá ìjẹ̀bù kọ́ dẹ̀ fún lówó oúnjẹ ọkú kò sí nǹkan kan tó gbọ̀gbọ́ ìwúlò fún mọ́. o ṣé tó bá predict nọ́mbà fáwọn tó ń ta bàbá ìjẹ̀bù ṣé wọ́n máa ń jẹ. ẹ máa ń jẹ wọ́n máa ń jẹ wéré ní ẹ̀gbọ́n wéré ní ẹ má yẹ kí ẹ bọ́dà yín bros ẹ má yẹ kó bọ́dà yín ẹ má yẹ kó bọ́dà yín àtọ́. Alright, get picked. Can you guys? ọ̀gá ẹ káalẹ́ ẹ má bínú ń ṣe jí ni ẹ káalẹ́ sà ẹ sọ bá mi ó ń tìrì ẹ ti bá mi ríṣẹ́. àì ọ̀gá ẹ ṣé o ah! bẹ́ẹ̀ ni sà bẹ́ẹ̀ ni sà ò ń ṣe gbà mí o ò ń ṣe o pé máa yan ọ̀kú o ojú máa tẹ̀ o ò ń ṣe é. irú aláwọ̀ lélẹ̀ irú aláìsíwèwà ìdùnnú máa ti ṣubú láyọ̀ oje tó tẹ̀já làbúrò ìròyìn ayọ̀ lélẹ̀ yìí. so kí ló wá ṣẹlẹ̀ ìgbà tí mọ́mí ẹ̀fẹ̀ ń jálè jù mí lẹ̀ the most interesting part of the story nìyẹn ṣorí mo ti almost fọ ọkàn woman yẹn tán báyìí bí mo ṣe débẹ̀ nìyẹn mo kọ̀ park mo dẹ̀ gbé ẹ sínú mọ́tò mo dẹ̀ gbé ẹ lọ. <laughs> tó bá rí bí woman náà ṣe rí ó tóbi gidi gan she so fat She's big very fat woman like that. Ah, kí ló wá funny. fat woman. ṣé bí nǹkan tí mo rí mo sọ fún ẹ. kí ni mo fẹ́ fi fat woman ṣe alágọ̀ Ah, ah. alágọ ṣé nǹkan tó ń ṣe àti sọ fún mi sí ni pé mi ò rántí àlá tí mo lá. ó fọ́ọ̀nì mi version mi àlá tí mo máa ń lá yẹn ni because èyí tèmi máa ń lá ní kékeré ni mo máa ń wà mo dẹ̀ máa ń rí i pé mo actually dọdọ ọgá yẹn mo fọwọ́ kan mi àti ẹdì mọ́ra wa. the same fat woman. wẹ́ẹ́ ló kò fat níbẹ̀ yẹn ọmọ kékeré ni wà ọmọ kékeré àlá tí mo máa lálàá ah. èmi máa ń dìmọ̀ máa kò rẹ̀. ló ń dìmọ̀ yàn lójú oorun yìí. Hmm, tiwa I got that message I got it hmm, ojòwú. anyway kàṣà assume pé èmi ni angel tó wá sí ìfẹ́ lójú oorun. àmì ah, ọ̀hún gbogbo èyí tó ṣẹlẹ̀ ti ṣẹlẹ̀ tẹ́lẹ̀ kò lè ṣẹlẹ̀ mọ́ omi tuntun ti rú sí ẹja tuntun ti wọnú ẹ̀. àmín lórúkọ jésù lẹ́ka gbà bẹ́ẹ̀. Ah, but ìjọ wo ni mọ́mí wa ń bọ̀ ìjọ wo la máa lọ gbé wọn. ọ ah, mi tiẹ̀ sọ fún ẹ wọn mà ní kàn máa gbà wọn wọn ní ó pè àwọn kó jẹ́ pé páàkì lọ́sọ̀ máa wá gbé àwọn. kà má wá gbé àwọn. báwọn fẹ́ káwọn ará mọ̀ wípé àwọn ń travel imagine. o <laughs> rò pé àwọn ìyá yìí fọ́nì wọ́n ní káwọn aládùúgbò wọn mọ̀ then okay no problem. sisi mi. tó hmm? <laughs> fẹ́ parẹ́ nínú rẹ̀ àbùkù ìjọ̀rẹ̀ gbogbo oúnjẹ ló ti jẹ tó oúnjẹ bọ̀ọ̀lì oúnjẹ búrẹ́dì mọ́ bọ̀ọ̀lì ṣé ọmọ túbọ̀ ó tún fi à ah, à. Ah kí àwọn nẹnu kí àwọn nẹnu lọ́kàrọ̀ mi ti jókòó ebè èsì rẹ̀ ṣàlẹ̀ sọ wọ́n sì fọmọ bí ọmọ rẹ. oníṣòro oníṣòro. ó ń jẹ bí ẹ tó gbọjú ọkùn kí ló tó ń jẹ tó ń rọjú kàn tó ń jẹ òun rọjú òun jẹun òun rọjú kí ló dé. iye iye ni iye ni ọmọ ọyẹ ń lé mi ò ṣe yẹ. iye ni kí kan ẹ kí n gbẹ́ bọ̀ọ̀lù kí n gbẹ́ bẹ́ẹ̀ kí n gbẹ́ kí n kàn náà láti ah! fa àjọ kúrò ní ẹ̀kọ́ náà wọ́n lè fi tọ̀ yẹn jẹ. èmi ò tẹ̀lé bẹ́ẹ̀mi kúrò lẹ́kọ̀ọ́ lọ́wọ́ àṣẹ ẹ̀ tó fẹ́ gbẹ̀mí tẹ̀mí retí èmi kọ̀ lọ jókòó sínú ẹ̀ tẹ́ ló ń sọ. ìsọ̀yẹ̀ ní àfẹ́tì mi lórí jókòó. kò máa fẹ́ tẹ̀ wọ́n lè kúrò níbẹ̀. bẹ́ẹ̀mi kúrò ní bàbá lẹ̀ ló gbẹ́mí bàyí kalẹ̀ tẹ́ kẹ́mi kúrò mi ò tiẹ̀ lẹ́kọ̀ọ́ ara. èyí fọwọ́ yún ẹ̀ lé mi sá. síbi ní àwọn ìyá ẹ̀ lé ìdí ọ̀tá rẹ̀ abẹ́ sọ́ọ́dì ọmọ ìjọ fẹ́ burú mi ẹ̀ gbádùn ọ kọjá kọ́rí ẹ̀fẹ́ o. Adéwọ̀n oṣù tó ló yá Ha Ọ̀rọ̀ rẹ ní ìgbàdùn ọgbẹ́ rárò bí a kú. Àlejò wa àlejò àlejò. Àwọn ẹ̀jẹ̀ mọ̀ pé o ní àrùn ọpọlọ. Àrùn ọpọlọ ju ẹlẹ́nu àrùn Bàbá ìwé ìjọ Ó bàbá ìjọ ìwé ìjọ tó. Wọ́n lọ ẹ̀wọ̀ àwọn Èmi bàbá wọ̀ wọn mo rẹ̀. Ẹnu ó ni wọ́n ti wà. ẹ yẹ máa bọ̀ ṣẹ́bí wọlé tọ́mátò funfun yìí. ẹ ẹ bọ̀ má bọ̀. pẹ́lọ́dọ̀ ọlọ́gbọ́ ájú ẹ ti onírànú ó ti ẹ̀dúgbà gbogbo ọdún tó ti wọ́n lọ́wọ́ ọgbọ́n bá tẹ̀lé. wọ́n bọ́ lẹ̀ kó bá gbé báyìí. màmá. ẹ ẹ lè ẹ ẹ ẹ ọ̀nà kan pẹ́. ẹ má bínú ó dọ̀ fún mi. èkó. àbẹ́yìn ni àbẹ́yìn ni àbẹ́yìn ni ẹ̀yìn bàbíra èmi ni èmi ni. ẹ wọkọ ẹ wọkọ. ẹ wọ́n wá bí láti mọ kí ló ṣẹlẹ̀. àwọn ọlọ́wọ́ rẹ̀ bá tẹ̀sẹ̀ gbà wọ́n fẹ́ ṣe yín pọ̀ wọn ni. ẹ pẹ̀lú ẹ̀rọ ìbúrúkú yìí. ẹ bẹ́ẹ̀ ni. láyé ẹ̀kọ́ ìwọ ni wọ́n mọ̀ yìí. ṣèyí ló ń dọ́kà jàre. wọ́n mọ̀ òkè ẹ̀dá wọ́n. ilé ẹ̀dá ọ̀daràn o ẹgbẹ́ bára wa wí ẹgbẹ́ bára wa wí. wà létò òní ni. kí ni. nígbà lọ ọ̀nà ni Bàṣírá fi sọ àràǹbarà kan tó bá fi dá wa lára yá. bí kí ni ó páàkì ọkọ̀ ni. bẹ́ẹ̀ bèèrè gángan lọ́rẹ̀ ṣé ìgbà tó sóni ìwọ ọ̀tẹ èsì àbí kò sí kinní ilẹ̀ kátẹ́gùn àláfíà ọwọ́ náà lé. ẹjọ́ ń gọ́lọ̀ iṣẹ́ òtó sólè yẹn ń tan èsì tí só bá ju só lọ ó páàkì ọkọ̀ ni. ẹni kí ni èsì rẹ̀. kọ̀rẹ́. ìgbìyà ni ìyá bá sọ ti Basira ti jẹ kí n tó dé eh. ẹ̀rù Ọlọ́run bà mí eh. ìyá ní Basira ti jẹ pa àti bọ̀lì ah. ó tún wá fi búrẹ́dì àti pepsi lé. ara mi sì bù má sọ a jẹ́ pé oníjẹkújẹ ni ni o àwọ̀ ń bílíkì ah, ṣé iná tiẹ̀ ni àwọn tí ń wa eh, plane ọkọ̀ òfurufú ibẹ̀ ni wọ́n ń kérò sí ni kí ló dé. kódà kí wọ́n mọ̀ kó gbogbo ìlú bẹ́ẹ̀ ó ní kó wá jẹun bí ẹni gbẹ́ni wọjọ́ kú. Ah èmi ọ̀mà irú eléyìí o ẹ kó má lọ jẹ́ pé ọmọ tó wọlé yìí òun ní ọ̀yà ìjẹun tí ó jẹ gbogbo oúnjẹ táwọn ọ̀gá ń fowó rà náà lè tán. ìròyìn ah, ló sì gbọ́ bàbá lọ ní ọkọ. èmi ìtàn ṣẹlẹ̀. ó pé kí n bà sí láṣẹ. ó ní wáìnì gíláàsì ilẹ̀. èmi ò ṣe tó fẹ́ tutọ́ dànù àbí ó fẹ́ pé èèyàn kan tó mọ̀ rí mi. òrì bá tún ní kí wọ́n fóun lẹ́gùrò. ẹgùrò kọ ah! ẹgì down ni. kí ni mo yí mo yí wà pẹ̀lú ẹ̀lẹ́nu lọ bọ́ lọ bọ́ wo wọn já kùtùkùtù fún rẹ wo sórí eléyìí tó wá sí ni mm, yóò bá wa náà bẹ uh, uh. yóò mọ̀ pé àwọn tó ń bá náà léyìí o bá bá kùrákùsẹ́ kí wọ́n. dẹmu dẹni wá adóde. Ah, èmi wo ẹ̀yìn i'm going back to my uh, school fees wọ́n padà sí iná ilé ọ̀dọ̀ mi. èbú ẹ̀yìn náà sá. Eh, ah, ọlọ́run ló fi rémi kì í ṣe yẹn. Basira wọ́n ní wà rere lẹ̀ṣọ́ ènìyàn wà tó ń wúlò gẹ̀ẹ́dẹ́rùn lẹ́yìn ṣọ́ọ̀mọ̀ ni ìwà rere tí mo rí lára ẹni ń gbọ́ àtò wà lọ́dọ̀ ọ̀rẹ́ mi ṣẹ́gun kó tó di pé ṣẹ́gun travel òun ló ní kí n sọ pé kó máa bọ̀ nílé yìí òun wá aṣọ ọmọdọ̀ mi. lọ́kàn ah! ti ìgbà tí màámi tó fẹjọ́ ẹ̀sùn mi lòun bu àmọ́ ó bu ìyá àti tèmi. Ah, ah! kí ni gbogbo pálapàla tó ń wí. pálapàla yẹn ò tiẹ̀ lè gbé ẹgbẹ́ ìlú èdè torí mi lò dájú tèmi lẹ́kẹ̀ẹ́ ọkọ̀ wá disrespect mother àti tèmi. apá ò bá ṣe ṣan kàkà lórí mi ṣáà ti lè tìjú bí akọ kẹrù ẹ kó máa lọ. àti ládé inú burúkú ò ní bí yín ẹ jọ ẹ dákun ẹ jìbù rẹ. mo rí mú ètè sọnù ìyẹn pọ̀ wọlé bẹ̀bẹ̀ ṣó máa gbọ́ mi o ò tí ì rí ibi tó ti máa ṣiṣẹ́ inú igbó báyìí ni ẹranko ń gbé àwọn èèyàn ti ṣàfẹ́rí ẹ̀ ìta alẹ́lẹ́ ọmọ tẹ́ ìwé ọmọ jákujàku ni o ọmọ lásán èkejì ajá ni kò sí tọmọ yìí ò fi mí wé nínú mọ́tò ó bú mi ó lé mi wo oúnjẹ nígbà wo ni tó ń fi gbogbo jẹun báyìí mo ní ó ti wú tó má tún jẹun fún tààrà ẹ yìí lọ́ní màmá ẹgbẹ́ nu yín lọ́wọ́ ọmọ ni àyà mi kọ́kọ́ já mo kọ́ ni. mọ́mì ó bu yín bẹ́ẹ̀. bẹ́ẹ̀ni ó ní àwọn ìyàwó àwọn ìyá sọ́fọ́ kò sórúkọ tí yóò pè mí tó gbogbo oríkìtì ẹ̀ mọ̀mọ́ mi ló pè mí o. ó ní màmá ẹgbẹ́ ẹgbẹ́ ẹgbẹ́ nu yín lọ́wọ́ ọmọ ó sọ bẹ́ẹ̀ ẹranko. ohun tó wá burú jù tó dùn mí ni pé ló bá bẹ̀rẹ̀ sọ ìyá fi kùrù pa mọ́ ni ah! ó tún sọ ni ó ní mọ̀ gẹ́gẹ́gẹ́gẹ́ tá a bá lè gba sọ́dá yẹ tẹ́wọ́ tẹ bọ́lẹ̀ nínú mọ́tò ọmọ mi eléyìí onírà bí ìràn pé ìràn ẹ̀kọ́ ra mọ́tò rí. ṣé ní nǹkan tó ń yà mí lẹ́nu ni pé ipò àti mo mọ̀ mọ́ àmì ẹjọ́ ẹ bá mi dáríjì tó. àló fi wà pamọ́ ni. dáríjì ta ni èmi ò fọwọ́ sí pé kí mọ́mí dáríjì o wọn ò lè dáríjì and as a matter of fact mọ́mì bá máa dáríjì hmm, ọ̀rọ̀ yẹn máa le wà á ní láti kọ́kọ́ lọ bẹ̀ mọ́mì náà ó máa bẹ̀ wọ́n dáadáa tó bá ti wá gbọ́ o inú tèmi náà ayọ̀ tẹ̀bọ̀ tó o bá gbọ́ wà á gbé ghana mosque tó gbélé yìí òun lọ. ẹ kò yín ò lè lé fún láti ṣe. tẹ́lẹ̀ ń bẹ wọn ni. Ah, ìdínkù lọ bẹ̀ mọ́mì my friend. ẹ tó bá ti lè lọ bẹ̀ wọn. Hmm, eriwo eriwo lákàtàbù. mọ̀mọ́ wọ́n fọ́ká bẹ́ẹ̀ wọ́n ẹ̀rọ. ṣé o ṣàtẹ́sí sẹ́ẹ̀sì rèé ọmọ ìtìyàwó ẹ̀ mọ́ yín lọ́wọ́ ẹ̀ fúnra ẹjọ́ tètè máa lọ ẹni ọ̀rẹ́bẹ́ lè gbélé o ìmọ̀ bẹ́ẹ̀ fẹ́ ṣe. ẹkùn mẹ́ràn ẹkùn mẹ́ràn ojú ẹkùn pọ́n ìlú ẹkùn lè ó fẹ́ mú kó má lè mú ọmọ ọ̀dà o. Tabaro hmm. Basira is a very good cook. Hmm. A hmm. kò lè máa yan ọmọ ìṣojú ẹ̀. All right. bọ̀ mo nígbàgbọ́ pé kò sí bó ṣe lè mọ oúnjẹ ṣètò kò lè mọ́ ṣètò wọ̀ àti mọ́mì mi. <laughs> ń tọ̀ yín lẹ́yìn ọlọ́run máa jẹ́rí kò ṣe dáadáa. Hmm. nǹkan ti gbọ́ pé house àpò mọ́tẹ́sì ju èmi àti ìyá tó bí ìwọ lọ. n kò tiẹ̀ lè wẹ̀. àwọn òṣìṣẹ́ tí wọ́n bá ṣẹlẹ̀ dẹ̀ ló yẹ ká mọ̀ pé nǹkan ti wà nílẹ̀. wọ́n bẹ̀rẹ̀ mo tiẹ̀ lè wà. jẹ́ kí n tètè máa lọ. ṣé wàá wá gbé mi lọ́fẹ̀ẹ́sì. àkílẹ̀ ah, òògbé mọ́tò ẹ̀ ni. ó mú ti ṣàlàyé fún ẹ tẹ́lẹ̀ náà. Oh, okay. Ah. Ìyá lọ́wọ́ ṣí mi. <laughs> Èmi àjùná lọ la Ah. 约了你。 kí ló ṣẹlẹ̀. Ah! bàtà. kí ni. mo fẹ́ pa pípa ọmọ mi. lọ́nà òun. àbátúrà mo fún mi ló tilẹ̀ pọ̀. Ah! ẹ pẹ̀lẹ́ màmá kí kó má lọ jẹ́ pé bóyá òróró fọmọ yín nù. ọ bàbá yàrá yẹ ẹnu o ah! bàtìrà bàbá yàrá yẹ ẹnu. bàtìrà eh? kílẹ̀ ṣe mi. ìyẹn ni kí ló ṣẹlẹ̀. bàtìrà ọkọ ìyá ọlọ́kùnrin ti dá sínú ẹ̀jẹ̀ mo fẹ́rẹ̀ bí fún un ò ní kú rẹ bàtírà wọ́n tó ṣe yorùbá fi pọ̀ nínú ẹ̀yìn. mama kí ni nǹkan tẹ́ ẹ mo promise ẹ mo bá mi jọrọ kúnlé ọmọ mi. mama jẹ mo ń jẹ tí àwọn ọmọ mi jẹ náà. mo jọrọ kúnlé mi. mama. ọtí wà láti. ọtí dá. ẹ ṣe wọn ń gbé lọ́nà ẹ̀rù yìí ni. láti rà á. bọ́lá ìkẹ́ pé sọ́wọ́. ìbò jẹ́ kan náà lè yan àtàwọn ọmọ yìí. ìjà ti pa nínú lẹ́yìn ọlọ́wọ́ bá gbọ́ bá ti rà ẹgbẹ́ lọ́nú ah aya mi káàtàárọ̀ bóyá gbogbo ibi tó lọ. ah á dà fún ẹ. mo hmm, tún ẹkọ dé náà ni. wo ọmọ ọbẹ̀ gbà sílé ó ti fẹ́ pa mí sórí. ah ṣíbí kan tí mo gbé báyìí ó ká mi lẹ́yìn straight ni. Hmm. ní ìjẹun látàárọ̀ o. Ah, ṣé mo fẹ́ parọ́ ni. bá síra èmi á jẹ́ kéèyàn kan já mi fún. Basira. Ah, Rama, mo gbọ́ kí ló ṣẹlẹ̀ sóúnjẹ mọ́ mi. Ibo ni pátì wò ni? Kò yé mi àbí kí ni kí ni kò yé mi sọ. Kí ló dé tó decide láti ṣe oúnjẹ mọ́ mi yàtọ̀ sí èyí táwa jẹ? Ẹ ah. kò yí ẹni, ó fẹ́ lé mi inú ilé yìí. Ah. Ó nígbà tí mo ti dé ilé lára ti ni òun but àǹtí Ládé ẹ̀yin mọ̀ pé mi ò lè ṣe bẹ́ẹ̀ mi ò sí oúnjẹ kan náà ni oúnjẹ rí mi sí ìwọ̀n látàárọ̀ rí mo bú náà mọ́ mí ẹ ní o. wo aya mi sórí oúnjẹ yìí ìwọ náà tó wù wàá rí pé ó yàtọ̀ gidi kò jẹ́jẹ́ ìtẹ́yìn jẹ́ láàárọ̀ yìí ẹ tó máa parọ́ máa sọ pé lẹ́rìí wà kiri kan fún mi lè parọ́ mọ́. mo mọ̀ bọ́ mímí oúnjẹ yìí làwọn. èmi mi lè wá kúrè wọ́n mọ̀ kó lè pa mí oníyànlé ní ṣe wá. mo wá máa jẹ́ bu omi sítòsí ni. bọ́ọ̀lù ah, ó má jẹ púpọ̀. ọ̀hún mi kò sí nǹkan tó bá pẹ̀lú oúnjẹ. oúnjẹ mọ́mí kankan ọ̀hún àbúrọ̀n pẹ̀lú oúnjẹ yìí. Hmm, èmi kì í kú kan bí ò ṣe yíyẹ. lè ṣe wá àbí. gbogbo ẹni tó bá lóun máa pa mí iṣẹ́ ọkùnrin ni wọ́n máa lọ sọ́hun dèmi ni o bẹ́ẹ̀ mo sọ. iye ẹni lè máa lọ sínú kitchen tiẹ̀. lè ṣe wá àbí. mo wá àti náà wò lélẹ̀ mi ní ọmọ mi o. wọ́n ọgbọ́n yìí fún ẹ o. ọmọ mi lè ṣe wá rẹ̀ ọmọ ẹ sóye ẹni. kí ni kí ni sẹ́ńtẹ́lì àbọ́nì sẹ́ńtẹ́lì àbọ́nì. Patira ò lè lé mi nílé ọmọ mi. Mo ní má bínú bọ̀ fún ìfẹ́ sọ́tò ìjọba ìgbésí. Oúnjẹ tẹ̀jẹ̀ láàárọ̀ kò. Àyà mi ò lè parọ́. Ọmọ ìsọfún òní jẹ́ ń dó nílé ọmọ mi. Ó sọ báyìí lójú mi àná pààrọ̀ oúnjẹ ni ọkọ mi tí mo máa pààrọ̀ ni ó pààrọ̀ oúnjẹ ni tí mo bù lọ́wọ́ bàjẹ́ pé iyọ̀ ni ẹnu gbàdú mo tò gbẹ́mẹ̀ ló ti pààrọ̀ oúnjẹ mo fi lọ́wọ́ fáàsì ni. ó fẹ́ tèmi mọ̀ láti kékeré mi kọ́ ni mò ń rí yìí it's just as if i'm living with a total stranger kí ló ṣẹlẹ̀ kí ni kí ló ṣẹlẹ̀ gan-an. Ah, ìyẹn ní pọ́nmọ́ bàtà ìlú bá kèyí mi àtọmọ mi síra wá bí. ṣé ìyẹn ni mo bá yín sọ ẹ jọ torí Ọlọ́run fi Basira sílẹ̀ kí ni ah, ah, ṣọwọ yẹn ṣẹyìn ni àbí ẹ mọ orí tẹ́lẹ̀. Basira ah Ọlọ́run ní jẹ́ kí n mọ̀ irọ́ mi ò ní mọ̀ wo ó kàn jẹ́ pé ìbágbèmí àti olè rọgbọ ah kò lè rọgbọ o. ẹ ti gbọ́dọ̀ tó ń jáde lẹ́nu yín ẹ gbọ́dọ̀ tó ń jáde lẹ́nu yín náà màá mi. ìyẹn ló yẹ kó jẹ́ nǹkan tó máa bọ́dà yín mo ti ṣe marriage for the past six years mi ò gbọ́ pa mi ò gbọ́ po ìyàwó mi ò lóyún àárọ̀ dálẹ́ rí mo dẹ̀ ní yàrá o ẹ jọ kí wà níyà mi ń ṣe ah. kí lẹ̀ ń ṣe ah. ẹ farabalẹ̀ ẹ̀yin àtọmọ ọlọ́mọ jọ ń ṣe orogún nínú ilé mi ìyẹn ló important ọmọ ọlọ́mọ kí mo tẹ̀ sọ ẹ̀yin àtọmọ ọ̀dọ́ ọmọ ọ̀dọ́ lásán lásán ẹ jọ ń ṣe orogún ìyẹn ló jẹ yín lógún. ó tì mí mo ń gbìyànjú o ah, adìẹ ńlá gùn ìyá mi ò jọ́ mọ̀ mo ń gbìyànjú gẹ́gẹ́ bí abiyamọ tó bá ń pe abiyamọ mo wà nínú abiyamọ tó máa pè bọ́ síta torí abiyamọ gidi ni mí ṣe mí di nìyẹn níbi tí mo ti ń sá káàkiri tí mo ti ń rìn kiri mo ṣe mú aráyé rọrùn wá sọ́dọ̀ yìí. aráyé rọrùn àbí kí lẹ sọ. Eh. léyìí tó wá sí bíbá yìí torí náà tó ń sọ fún mi pé láàárín ọjọ́ méje pé màá rí yàtọ̀ ọjọ́ méje ẹ̀ ti di oṣù mẹ́fà ó dẹ̀ gba two hundred thousand naira ẹjọ́ tó lọ́nà aráyé rọrùn wálẹ̀ ń sọ. má mi mi ò láìkí ọ̀rọ̀ kẹ́ ń sọ yìí o mi ò láti ẹ ti ń jẹ́ kí n máa ẹ ti ń jẹ́ kí n máa ṣẹ̀ṣọ́ lọ́wọ́ pẹ̀lú bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ ẹ bá bínú torí ọlọ́run ẹ dáríjì mi ẹ ti ń sún mi kùn gidi. ó ti mi já nígbàgbọ́ kò sí tọ́lọ́run ò lè ṣe ilẹ̀ àánú ọlọ́run oṣù mo mọ̀ kọ́ lọ́ọ́ máa ṣe. ìtúbọ̀ yìí àmọ́ ẹ fi bàṣírà sílẹ̀ ẹ fọmọ yẹn ṣe. mo ṣe ń dárúkọ bọ bàṣírà yìí ló ń bí mi. ṣé o mọ̀ pé wọn bàṣírà yìí èṣù ló jẹ́nu ayé wa ni bá ti lajú láàrọ̀ tí bá rí ọmọ yẹn báyìí ṣé ló máa dàbẹ́ wípé ah kí n padà kí n lọ sùn ìbànújẹ́ ọmọ ni. ẹ má wọlé màá mi màá bá yín sọ problem mi màá ṣe nǹkan tẹ́ fẹ́ lórí ọ̀rọ̀ bàṣà. èmi náà tún ṣàlàyé fún ẹni rántí mi gbàlàyé mi. màá bá yín ra àbọ̀n ìbọn ẹ̀ tó fi ń pààyàn màá mú fún yín ẹ kọjú ẹ̀ sí bàṣà kẹ́yìn. ó ti wá fẹ́ máa rojú báyìí. Ah! ẹ jọ kí lọmọ bàṣà yìí fẹ́rẹ̀ pè Hey. Basira. o wá fẹ́ sọ mí di èèyàn burúkú. Lójú àwọn ọmọ mi. Pàápàá jùlọ lójú ìyàwó ọmọ mi. Mo wá ń padà ń di ẹni àbùkù lójú wọn. Ẹ jù ṣé ọmọ Basira yìí rò pé òun ni àbí báwo? ó ń bá mi figagbága nínú ilé ọmọ mi pàápàá jùlọ hmm, ntí bàtà bá ti wá sọ báyìí òun làwọn ọmọ mi nígbàgbọ́ nínú ẹ̀ ọlọ́wọ́ máa ṣe mí ìyá òṣì o tẹnu mi ò ní lè ka ọmọ tí mo bí torí ọmọ ọ̀dọ̀ lásán lásán hmm. bàtà fẹ́ ṣe ni pé. If you can't beat me, you better join me. Láí láí. Oh dòdì. Lẹ́dàá mi ò ní jẹ́ ń join Basira. Èmi my love bẹ Basira. Basira. Hey, bá láṣọ bí àgbà ni kò ní lákìsà bí àgbà. See Basira my wá rò wípé òun fẹ́ máa lo ọgbọ́n wàyó láti fi yàn mí jẹ. Ah, màá jẹ́ kó mọ̀ pé ohun tí àgbà fi ń jẹun abẹ́ ewé báyìí ló wà òun ló pọ̀pọ̀ máa kú òun léyà at last ah Basira wà á rí mi wò bí ìràn mo promise ẹ hmm. ah ee Basira ọmọ ọ̀dọ̀ ó wá di òòṣà èdè sọmọ yìí ń lo oògùn ni àbò ń fi nǹkan bànú torí kò tí wàá fẹ́ yé mi mọ́ tó fi wá jẹ́ pé gbogbo tó bá ti sọ báyìí wọ́n máa gbà bẹ́ẹ̀ ni hmm. Basira ó ti tẹ ọ ká nírò. Basira o ti wá ṣetán báyìí tó máa rí gà ọ̀ka máa hmm. fi mọ̀ ẹ́ wípé. o ṣe. ọ̀rọ̀ ṣe gan. Ah, ọ̀rọ̀ ìlú yìí ó tiẹ̀ ti wá sú mi báyìí. kí ló ṣe ń bẹ̀ kí ló ṣẹlẹ̀ ń lù yìí. Ah, tó ṣe ń lọ iná ni. bí báwo. òṣùpá lé wọn ní kò lè téńté ó tiẹ̀ ti wá di owó mi ò tó má fi gọ̀ǹgọ̀ fà á. má try ẹ̀ tó bá lọ fi gọ̀ǹgọ̀ fà á tí ò yẹ kó o fà wàá kàn já ilé agbọ́n léra ẹ lórí. bọ̀bọ̀ ọ̀rọ̀ tá à ń sọ bíbí ó wà very important. Ah. kí ló ṣẹlẹ̀ gan-an kí ló fẹ́ kò sílẹ̀. máa gbọ́ ọ̀dẹ̀ ṣe fẹ́ sọ̀jọ̀ ọ̀rọ̀ ìlú ìlọ ni kí ni ìwọ mọ̀ nípa ọ̀rọ̀ gọ́fẹ́mẹ̀ntì ìlú yìí. ìṣẹ̀lẹ̀ dà tiẹ̀ gbé. n tí àwa àgbárí tójú wa fi jìn báyìí tí ojú tiẹ̀ bá rí ó máa fọ́ ni. n tí a bá débẹ̀ wo ibi tó sún mi dé ọ̀rọ̀ ìlú yìí ìwọ wá ṣẹ̀ṣẹ̀ ń sọ̀rọ̀ lóyún. bó ṣe wà yìí ta náà máa gbé sórí ẹṣin tí ò ní ṣe pàkọ́ lùkẹ́lùkẹ́ tí wọn náà tí wọn bá gbé ẹ kúrò mi tó wà kí wọn bá sọ ẹ sí ilé agbára wàá kówó jẹ. mo rójú ẹ wàá ta lubas office. aláyé tó bá mi jíṣẹ́ mi fún ẹ. no kò san kankan fún mi. o jíṣẹ́. jẹ́ kó sọ̀rọ̀. kò lè jíṣẹ́ èèyàn burúkú làwọn ilé ìbọn yìí máa ń ṣe nìyẹn bọ́n ṣe máa ń ṣe nìyẹn my friend nǹkan tí mo fẹ́ sọ fún ẹ gangan ni pé bó ṣe wà ẹ́ ọlọ́run máa máa ṣọ́ ẹ o ọlọ́run ó máa máa ṣọ́ ẹ o once again ọlọ́run á máa ṣọ́ ẹ o ó máa ní àkíyèsí o bó ṣe wà ẹ wá lọ pe olè pé kó wá bẹ túnlẹ̀ kó lé ẹ ṣe ah, ah, wá dunnú òun yọ ṣé wọn ò mọ̀ pé ó ti fi ọ̀tá ṣègbẹ́kẹ̀lé ni àṣàbùdẹ̀yọ léèṣì rí ẹ̀yẹlé yọ ẹ̀yẹlé yọ ẹ̀yẹlé yẹn ò mọ̀ pé dé ń jà ni you have to be very careful very very careful ah, wá nǹkan fún mi bẹ́ẹ̀. wọ́n ẹ̀ kò sí nǹkan kan tó fẹ́ lò. bí nǹkan kan wà bí nǹkan kan ò sí. jẹ́ kí n fún lówó jẹ́ kan. o máa rán télọ̀ kù bó ṣe wà. wọ́n wó fún mi wọ́n wó fún mi. mo máa láìkì ètò kan sójú ẹ̀ kẹ́ nǹkan tí wọ́n máa ń dé sí bàbí ìwọ gbé yẹn o sójú o lè rò pé o nọ́mà. tó rárá ń tà ń sọ nìyẹn ara ẹ̀yin tẹ máa ń kówó jẹ nílùú yìí nìyẹn wàá dúró nǹkan tó kó fún mi oṣoògùn owó ni rà lọ́wọ́ mi èló ni mo béèrè lọ́wọ́ èló ló ń fún mi máa rò pé owó tó mi nìyẹn o gbà two hundred ni mo nídìí mẹ́ o ṣe gan ẹni wọ́n rí mi táàyè tó yá lọ́wọ́ mi tó ń lò kiri yìí máa gbà padà létà ó máa ń sọ ọ̀rọ̀ tí àmì yìí. bọ́bọ́ yìí kò sí nǹkan tó wúlò mọ́ lára ẹ̀hún kó mo sọ fún yín ẹ fi bọ́bọ́ yìí sílẹ̀. ga all right sir. ok then no ṣe. àgbọ̀ bàtìrà okójú sápò nìyá náà rò sí ganan owó fẹ́ sọ pé òní mo fẹ́ máa fìgbé gbá mi. ẹ mọ̀ bí kí ni ìṣòro ẹnu lẹ́yìn náà bá sáwọn ọ̀ṣọ́ ẹ̀kọ́ náà jọ ẹ o gẹ́gẹ́ lẹ́gbẹ̀ẹ́ tí wọ́n ti wá ń pọ̀ jù dẹ̀ máa tẹ́ nídìí ọ̀tá rẹ̀ a máa fẹsẹ̀ gbá títì kiri iṣẹ́ náà ràn lọ́mọ ajẹ́ kiri a máa máa rìn kiri bí ìgbóná wọ́n ti ń pè ídìí ọ̀tẹ̀ látàrọ báyìí àmọ́ bí ídìí ọ̀tí kó tó tó kọ́ rẹ̀ sí. kí lẹ̀ ń wá mi yàrá tí mo wá ọgbẹ́ yàrá wá síbi ni mo bèrè ṣé ìgbà tí mo ń pẹ́ tí mi ò rí ẹ kọ́ ni mo wá sí yàrá ẹ. ó dàá mo ti gbọ́ ẹ lẹ́ẹ̀ pariwo látàrọ ókè èmi dẹ̀ lélẹ̀ kí ló ṣẹlẹ̀ gbọ́rọ̀ mi ráyè tiẹ̀ nígbà tẹ́mi ti pẹ́ pẹ̀pẹ́ tí mi ti rí ẹ kó dáhùn nítorí mo fẹ́ mú ẹ èmi ti ṣe fún ara mi. ẹ ti ṣe nǹkan tẹ́fẹ́ ṣe nù yàrá mi yàrá tèmi. jẹ́ kí máa gbọ́ ìdí ọ̀tẹ̀ ṣé wọ́n gbé wá yàrá wọn láti ilé yín ọ̀dẹ̀ ṣọ gbé yàrá wọn láti ilé yín àlọ́ ò lẹ́kọ̀ọ́ lọ́rọ̀ tó da lẹ́nu ò náwó fàgbà bọ́ọ̀ dẹ̀ ṣe gbọ́dọ̀ àgbàyẹn ní ọmọ ọmọ lẹ́yìn ẹ̀gàn òun kan ọ̀nì respect yẹn idiot ṣe o ṣé ó ṣeé ṣe ṣákáwò òkè òkè má mọ irú ìfun tó wà ní òròmẹdì hmm, láyé dayé ọ̀tún wa ni ọ̀la làwọn. Iye mi náà. Iye mi náà. Iye mi èmi èmi Bàṣírá yìí náà. Ah! iná tó bá dálẹ̀ fẹ́ yẹ gúnugún ẹyẹ mi lọ máa fi sùn jẹ <laughs> iná tí ẹ yóò tẹ wà rẹ yẹ kankan mú kò rẹ yẹ kan báyìí mú. kódà kò rí lèkè lèkè kò rí èmi lẹ́yìn lẹ́ńkẹ́ nǹkan lẹ́ẹ̀dì. Hmm. bala mú ni ọ̀la náà la máa tún mú ọ̀la òun tán ọ̀la yẹn náà ṣe. ìyá yìí ò tiẹ̀ mọ̀ kò tiẹ̀ mọ ohun tí mò ń bóun ṣe ó yóò rò pé mò ń bóun ṣe eré tíátà mi létí ẹ̀ mọ̀ ohun tó parí ní ròde ni olùmọ̀ràn ọkàn fún rẹ̀. bọ́lá mò ń ọ̀la rẹ̀ tó bá tún jọ̀ láàfọ̀ ọ̀la náà ni ọlọ́run tán. ìdánwò ẹ̀rù ló wú kú mo ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni. ìnáwó wèrè ló wú kú ọwọ́ èmi ó fẹ́ máa fi gbagagbà pẹ̀lú èmi nínú ilé ọmọ mi part one lórí yẹn wo part two ń bọ̀ tó le ju eléyìí lọ wo àpasáyé ni màá pẹ́ nínú ilé yìí bẹ́ẹ̀ mo sọ ayé ó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni olóṣì ogun ó ṣe kí yóò pariwo. bébí ọ̀rọ̀ yóò le náà ìwọ náà ṣàmù pé mọ́mì ní àkìtì kò dẹ̀ sẹ́ni tó lè gbà kàtà lọ́wọ́ àkìtì. bàṣẹ́dá ni kò gba ibi tó ti wá lọ a dẹ̀ pay ẹ̀ off. ẹ àwọn tí wàá stop ẹ ah, ah. orí bíbẹ́ kọ́ lóògùn orí fífọ́ náà ah, jọ torí ọlọ́run ọlọ́run bá mo fi bẹ̀ bí bàṣẹ́dá ṣe wà nínú ilé yìí ṣé o ní problem pẹ̀lú any other person ju mọ́mì lọ kò sí not even you ó túmọ̀ sí wípé mò sì mí gangan ló ní wàhálà. Rotimi lẹ́nu ẹ̀. I know what I'm saying. so nǹkan tí wọ́n tún àti sọ fún mi ń sìn ni pé o prefer Basira ju mọ́ mi ẹ̀ lọ́yọ̀ ó mọ̀ dá. ọ̀tọ̀ọ̀tọ̀ ní ayé wọn ọ̀tọ̀ọ̀tọ̀ láyé wọn má get me wrong. what are you talking about? ọ̀gbìn ọ̀fẹ́ ká jẹ́ ká drop idea pé ká lé Basira lọ drop ẹ̀. ṣọṣọṣọṣọṣọṣọ ti gbọ́ ṣọ ti gbọ́ Basira ló ń pariwo yẹn o. Basira ọ àwa ni. people báwo lè ṣe wọnú ilé mi kí lẹ fẹ́ àjọpọ̀ ah, ọ̀la mo dáhùn àjọdún kí lẹ fẹ́. àwọn pípì ò lè ra stand àti tán bá rí lóòótọ́. alaye torí Ọlọ́run ṣe ẹ náà lò kọkọ ní méjèèjì tẹ fúnra yẹn gbogbo nǹkan tó bá fẹ́ pátápátá òun là máa fún yín please ẹ jọ. owó tó wà lólè àtàwọn goat làwọn àgbà just take it take it before you go. just a máa fi yín gbogbo ẹ ah ní táyà púpọ̀ nígbà yìí o à ń lọ sọ́dọ̀ tó bá oyè ọ̀yà mú òfin ṣòṣò. ẹ má yìnbọn yẹn yìnbọn yẹn torí ọlọ́run. very very poor for celebrant sa <laughs> celebrant ẹgbàá yára ẹgbàá very very ẹgbàá yára ẹ dúró Basira báwo ló ṣe gba joy ìyàwó mi àti briefcase tèmi tó wà nù ẹ lọ́wọ́ àwọn olè yẹn láì pé o gbé ìbọn dání àmì olè ìbọn dẹ̀ wà àwọn olè yẹn kò yé mi. ẹ wo sà yẹrí ẹ má sọ̀rọ̀ jù pàṣọ. torí ojú mi gòrò gòrò báyìí ń lọ̀rọ̀ níṣe èmi lẹ̀ ń dára bẹ̀rẹ̀ pé èmi o òròyìn ogun bá a fagbẹ̀ èmi burúkú yìí ni. let's go, let's go, let's go. ọ̀gá di ẹ fi wèrè sílẹ̀ jẹ́ ká máa lọ já máa lọ já máa lọ. ṣàmà tó ti rójú mi mo pé kí n gbaná lórí ẹ ni. ẹ wo ẹ ìlú ẹ wo bó bá dàárọ̀ làgàtẹ́ bá bí mi pé ṣé mo rí rí wọn ní rí. bẹ́ẹ̀ sọ ẹ mẹ́ka fi lọ́sọ́rọ́ ìlẹ̀sùn o ọbẹ̀ ti lójú wa ẹ ká yanjú ẹ o ká máa lọ o ẹ ká máa lọ járe. Ah, ah, ah. bàbá ọkọ mi. ta ni wọ. tèmi tiẹ̀ jẹ́ òṣèkò. kí ló fẹ́ ṣe rí ẹrù ọwọ́ yín yìí gangan ló fẹ́ kẹ́ kó fún ṣe rí àwọn tó nílé èèyàn gidi ni wọ́n o kódà bùjẹ́bùdànù ni wọ́n tẹ́ bá wá bí lọ́la pé kó fún yín ní ìlọ́pọ̀lọpọ̀ nǹkan tẹ́ kó dání wọ́n á fún yín wọ́n ń ṣe ìrànlẹ́ wọ́n ń ṣe ẹni bí ewu ẹ ṣàbà mi pé ẹ wá rí ọ̀dọ̀ ọ̀túnba tẹ́ ń ròyìn ibẹ̀ ni kẹ́ ẹ lọ torí ìyẹn olówó ni kò ń ṣàánú èèyàn ibẹ̀ lọ bẹ́ẹ̀ jẹ́ wọ́n rùn àmọ́ àwọn èrò ọwọ́ yín ẹ̀yìn ẹ̀ kò fẹ́ mi. ó tọ́ ni tí wọ́n máa sọ mo rí sèso ọ̀rọ̀ tó sọ ẹ jẹ́ ká drop ẹ̀ fún un ó ti yé yín ọ̀rọ̀ tó bá yẹ gangan la wọn máa lọ sí. ẹ jẹ́ wọn rọ̀ ń bẹ̀. Jama, Jama. Àlẹ́ ah, drop ẹ̀ fún un. Ah, ah. Mo ti calculate. Ẹ drop ẹ̀ fún ẹ drop ẹ̀ fún ẹ drop ẹ̀ fún. Jama. Ẹ kò wá. Aláyé mo ní kó drop ẹ̀ fún. Jama. Let's go. Ọ̀rọ̀ tó bá gangan la lọ sí. Àrọ̀wá òun ẹ̀yìn ibẹ̀ ni kẹ́ máa lọ. Ibẹ̀ ni o. thank you

ọjọ́ kọ́kọ́ nínú jewelry box mi. èmi ti check owó mi kò dín one naira. Ah, báwo mo ṣe fẹ́ dúpẹ́ lọ́wọ́ ẹ̀ Basira Basira Ṣẹ́gun kí ló fẹ́ kí ló fẹ́ kí n fún ẹ. bébì mi mọ nǹkan tí mo tún lè ṣe. nǹkan tó lè fi dúpẹ́ lọ́wọ́ ẹ̀ wà nǹkan tó lè fún gan wà. wo jẹ́ ká sack Basira. ẹ eh? ẹ. Eh, ah, a lè sack ẹ o a lè sack Basira. Mm as a matter of fact èmi àti Basira àti gbogbo àtàwọn inú ilé ìyájọ́ máa wà nílé títí títí tí ni sáàkì Basira bíi ti báwo. àṣẹ o àṣẹ o jẹrí. bí matan nígbà tẹ mọ̀rọ̀ sáàkì wa ẹ̀rù bà mí iná mi bàjẹ́ pátápátá àmọ́ nígbà tẹ́ fi ọ̀rọ̀ yín tẹ́ fi gúnlẹ̀ ní mb ti báyìí iná mi wá dùn ayọ̀ mi kún n tí wọ́n fẹ́ fi mu mú ẹ̀ tí o. wòwòwò má mú má mú lámù jù. báyìí nǹkan kí ni báyìí báyìí. rọra mú rọra mú máa ń pààyàn jàre. Ah! ẹ wo ẹ rogun zag láyé ayé ò zag yín tọmọtọmọ ayé ò zag yín tìyàtìyà àmọ́ bàbá wa rí èèyàn kéèyàn ẹnikẹ́ni tó bá wo sakios tó bá wo brazilian lè ah, ayé oúnjẹ wọn máa bàjẹ́ bí ikọ̀ bàjẹ́. alẹ́ máa bàjẹ́ òfò ló máa ṣe ajọ́kẹ́lá bọ́ọ̀lù ọ̀sẹ̀ pè é òfò ló máa ṣe papọ̀ ẹ̀wọ́n ní gbogbo ní burúkú láti rí àwọn ẹ̀kọ́ wa kò tẹ wá sí respect inú lẹ́yìn mọ́. olórí burúkú náà wọ́n fi kúta kọjọ yìí náà. àwọn kọ. gbọ́dọ̀ ọkọ mi náà olórí burúkú bẹ̀rẹ̀ sí ní fún gbogbo yín ní dírẹ́ǹtì ẹbí lè ṣe mọ̀ tí bẹ́ẹ̀ tó ẹbí tó gbọ́jọ́ kú. ṣé yẹn máa yẹ ẹ̀mú orúkọ tó mú yẹn rí. bá ò mọyé tó ra ìgò kan yẹn olórí burúkú ń mi èyí mọ̀ bóyá bàtà ló gan ló yún àwọn olè wá sínú ilé. Ah. Ah. Ah. ẹ wá wò ó òfin tèmi rèé ṣe rí ìwèrè ajọ́ ń bọ́lá bọ́lá lè ṣe pèmí ìtì ẹ̀ ní pírọ́blẹ́mù pẹ̀lú ẹ̀ ìwọ náà máa pa ẹ́ kú òun léyìí ni ṣe wá rí bàṣírà yìí ẹ máa mú kan ní èmi àti bàṣírà o nínú kí bàṣírà kú òun léyìí àbí kí n kú òun léyìí fún bàṣírà ẹ máa mú kan ní wa kojú lẹ ta ló ṣe à. abẹ́rẹ́ ẹ̀ pa jọ́ngọ́lọ́ àjọ́ngọ́lọ́ àgbọ̀n kan àjọ. Hmm. wọ́n ń sùn lẹ́nu iṣẹ́ àsìkò ẹ̀san dé. ohun ojú wa lójú rí ọ̀rọ̀ yìí.

àwọn ọmọ alápá àwọn ọmọ àwọn ọmọ tó ń kiri títì ni wọ́n máa ń wọlé lẹ́yìn kọ̀ọ̀kan bẹ̀rẹ̀ sí tó ń bè wọn nínú ilé owó aṣetán lọ́sàn ọgọ́ láago kan ọ̀sán oṣù rúbú àbí ọ̀lànà kalẹ̀ bí àtúntò tó pariwo pariwo gbọ́dọ̀ kò gbọ́ bọ́lẹ̀ bá wọlé náà bọ̀ ṣe máa ṣí gẹ̀ẹ́tì sàn máa wọlé nìyẹn àwọn ìtàn wà ní ẹ ẹ̀mí yín ọwọ́ mi ló ẹ̀mí ẹ̀tẹ̀ mi ò sí lọ́wọ́ ẹ o ṣọwọ́ lórí tó ṣe yìí iṣẹ́ ti bọ́ lọ́wọ́ ẹ èyí lèmi àtàwọn ìjọba lọ́tọ́ bí owó. yéé yéé yéé yéé

tí àwọn fún mi ti fún kọ́lọ́ lọ́wọ́. jẹ́fẹ̀ jẹ́fẹ̀ lóyún. àṣìlá ló gbé kó wá. epo èyí yọ. èpo kó wá. ìjẹun sí nìkọ́. epo. ẹ̀sìn problem. yẹ́ẹ̀ tiwa. ọ̀rọ̀ sísun kọ̀. epo pàdé ló ṣe ń ṣe yín gangan. ó yí pẹ̀lẹ́pẹ̀lẹ́ dà sómi fún mi. yẹ́ẹ̀ àwọn ojú wa lójú. ṣé bí eh, ọwọ́ mi ló fi ẹ̀mí àwọn tó wà náà lé sí eh, wọ́n sì ní eh, ọmọ tí àkà bá kó ọnú epo iye ọmọ náà ló yẹ kó kó jáde padà nígbà tí olè àti ta tí ọ̀wá jà wá mú náà lé tó jẹ́ pé àtilé gangan gangan báyìí lógún ti ń sẹ́yọ ẹ́ kí ni ká ti pè ní ta ló lè wá gbọ́n wèrè pè sí. Si iná omi fún ìyá ọ̀gá o ah. kò sí lè jẹ́ ọmọ ìyá rárá kò lè jẹ́ ọ̀gá ah, nígbà tí ayé ò ṣe ọ̀gá wọ́n sì á máa dáná ogun yáyà wọn èèyàn ò lè kò lè work kò lè work láíláí bẹ́ẹ̀ mo sì tán mọ̀ kò lè jẹ́ ìyàwó ọ̀gá kò lè jẹ́ àbí àwọn kọ́ àwọn kọ́ jáwọn ẹ ẹ ẹdó ẹdó ẹdó ẹdó ẹdó ẹdó ẹdó ẹ kọ́ máa lọ jẹ́ bàṣírà o kọ́ máa lọ jẹ́ bàṣírà bàṣí jẹ́ o ah ah ah ah ah ó mà lè ṣeéṣe kó jẹ́ pé bàṣírà ni màá ń dá ní ọ̀tẹ̀ ní ń dá ní ogun yáyà ẹ̀rù ìdúrádógún à ń bu wèrègbè sínú omi ah ah ah ó ti ń yé mi bọ̀ ó ti ń yé mi bọ̀. Ah, ah. bó bá wá jẹ́ bàṣírá tó bá jẹ́ bàṣírá ọ̀gá ń gbé mi lọ́kàn yé bẹ́lẹ́ tìgbà tìgbà tìgbà gbàgbàgbà tìgbà tìgbà tìgbà bàṣírá ó gbà ó bá jẹ́ bàṣírá bàṣírá ó gbà ó. àlàáfíà fún yín ẹ ṣé gan. àlàáfíà fẹ́yìn náà. ẹ jọ àwọn dáàdì ńkọ́. ẹ kú ìjókòó ẹni àmì ìrúrú ọlọ́run. àlàáfíà fún yín ẹ jọ àwọn dáàdì ńkọ́. wọ́n ń bọ̀ ẹ jọ kí ló dé tí kankan lé yín òkè ta yín dì í kí ló dé tẹ máa ń rìn kiri bíi pé ẹnì iṣẹ́ tẹ ń rìn kiri bíi ẹni tó jẹsẹ̀ adìyẹ. àwọn tó tẹ̀lé yín wà ní ṣe bí ẹni àmì òróró ọlọ́run lẹ pèrè ayé kí ló dé tẹ̀yìn máa wí nígbà tí ọlọ́run kò wù. ẹ jọ arábìnrin nǹkan tẹ́ ń sọ yìí kò tí ì yé mi tó. kò lè yé yín ó ṣe máa dé yín ìgbà tó ipa alátẹnujẹ alátẹnubì oníjẹkújẹ èèyàn ni yín. jésù mi. alájẹnu. èmi lè ń bá wí yẹn. kí ló ṣe kí ló tó bá wọn sọ̀rọ̀ bẹ́ẹ̀ ṣó wàá òkè sá. èmi ò tiẹ̀ bínú èmi ò bínú rárá àmọ́ ṣe rí arábìnrin tí ẹ̀ ń wò yìí ó ti ń sọ̀rọ̀ bọ̀ tẹ́lẹ̀ nǹkan kan sì wà nù wọn tó fẹ́ sọ ẹ jẹ́ kí wọ́n sọ. kí ló wà nù ẹ̀ tó fẹ́ sọ kí ló wà nù òpò nù ẹ̀ tó fẹ́ sọ ń gbọ́ kí ló fẹ́ sọ. àṣírí mọ́mì tó wà lọ́wọ́ mi ló mú mi sọ̀rọ̀ sí wọn bẹ́ẹ̀ yẹn. àṣírí mọ́mì tèmi tún sí wọ́n lọ́wọ́. tójú bá yẹjú kóun má yẹ o. à kò sí wàhálà mọ́mì gbogbo mo ṣe ṣàlàyé fún ẹ pátápátá òun kò jẹ́ ká ṣiṣẹ́ yìí. kò sí wàhálà o. tó bá dẹ̀ ṣe bí o sọ yìí ayọ̀ ló máa já sí o. wá wá gbogbo ọ̀nà tíṣẹ́ yìí ò fi ní já ṣó wá rí tó bá máa wá èmi ni máa sọ ìgbà fún ẹ màá tẹ̀sítì ẹ ni ìpéjọ báyìí ló máa wá ìgbà báyìí ló máa wá táìmù tó ń bá wá sọ wọn kókó wá yẹn màá ti péjọ tínú ọmọ mi dùn tínú ẹ dùn tọkàn ẹ balẹ̀ màá wá ní kó wá. ọ̀rọ̀ ẹ ṣe máa á pé tọ̀dọ̀ ẹni màmá rẹ̀ ti ń gbà yẹn lẹ́sẹ̀kẹ̀ tí má ti rí tẹ́kisì báyìí iṣẹ́ ti di iṣẹ́ nìyẹn ah òun ní yẹ in Jesus name ah, ṣé wàá kí báyẹn. wọ́n rí <laughs> pé pàtàkì bá ti kú ṣe sí ẹ. wàá rí pé wọ́n gan ò ní pẹ́ dolówó sórí ìgbàgbọ́ láìsówó asán ni ṣó ti yẹ tí wọn náà bá ń ṣe dáadáa káwa ń tó ẹ sọ́nà wọn á ní pé láìpẹ́ láìpẹ́ òun náà máa mẹ́ẹ̀kì ẹ̀ ìgbà mélòó wọn náà fi dájọ́ tiẹ̀ sílẹ̀ <laughs> owó ni gbogbo ṣe. <laughs> ẹ ṣe mà kò sí wàhálà mà màmá retí mà ẹ sì mà ọ̀dà ẹ má ra mà o ẹ sì mà. Sunday. Masira kí ló wá ṣe ń bí. ìyá yẹn kí ló wá ṣe ń bí. ẹ ọwọ́ àríjì o bọ́dẹ̀ ṣe ń jáde mo nífẹ̀ẹ́ pa wọn lẹ́sẹ̀ dà. ìyá ọ̀gá tèmi tèmi ń bá ṣiṣẹ́ ni ibi tí mo ti ṣiṣẹ́ lọ́wọ́lọ́wọ́ ìyá ọ̀gá mi ni. ìyá ọ̀gá yẹn ẹ Masira níbi tọ́lọ̀ òde ṣe kí n máa tàn. ìwọ tàn mi. ṣé kí n máa tàn ẹ. ìwọ tàn mi bóyá èmi gan ò ní dà ẹ. ẹ wọn wá rí jí olóòótọ́ bó lè ṣe wá lọ nísìnyí fi ọ̀rọ̀ kan lọ ọ̀rọ̀ tó dẹ̀ fi lọ mí yẹn ó yọ owó wọ́n ní ọmọ wọn kì í fún ọ̀rọ̀ lówó dáadáa ọmọ wọn dẹ̀ níṣòro ọmọ wọ́n dẹ̀ bẹ́ẹ̀ ká gbàbẹ̀ ẹ wọlé sí lára kówó gidi lè jáde níbi ó dẹ̀ mọ irú àwọn ìyá ìṣẹ́dẹ́ kí wọ́n fìyà jẹ irú àwọn ìyá ikú má fún wọn lówó mo fọ o ìyá ìlú sọ bẹ́ẹ̀. bẹ́ẹ̀ni. Ah, ah, ah, ṣé èèyàn máa tún jẹ lórí mo yóò ni ṣé ìyá yìí ta rí nǹkan tó ń gbowó lọ́wọ́ ẹ̀ ládùúrú owó tí ọmọ ẹ̀ máa ń fún un. Ah! kí lè dé ẹ kéèfẹ̀ ṣàyè dànà yìí kéèfẹ̀ èmi sáré náà èmi. ẹ Basira Basira ó ti mú ó ti mọ̀ náà nìyẹn o kò sí nǹkan tá a fẹ́ ṣe sí because business lọ mú wá fèmí gbọ́dọ̀ gbowó yẹn out of two hundred thousand naira tó fẹ́ jáde mi ẹ̀ fifty thousand ní tèmi náà ṣe fifty thousand wájú ọmọ yìí kéré owó ni. ẹ ṣe o iṣẹ́ yìí ó lè ṣe wé lè ṣe mi ní ṣe kí ni. àfọwé lè ṣe é lè ṣe é lè lè kọ lè kọ ló máa ṣe. bàtúrà mo ti ṣe ilé ìjà jẹ́ kí ṣe kí n gbowó fifty thousand out of two hundred thousand naira ṣé kí n má jẹ́ ṣé kí n kú ni. ẹ kò lè ṣe kò ṣé kí n kú lọ sọ fún àwọn jíò ẹ ṣé n wọlé lọ ṣé n kọlé ṣé kú kú kọlá. bàbá ó ṣẹ̀ṣẹ̀ ń yé mi. Mami, Mami kí ni mo ṣe fún yín? Adójú ah. ti ní ìyàlẹ̀ ẹ̀yin gangan ni ìdígá ni sọ mo ti rántí báyìí ó ní mo fi olè ṣọ́ ilẹ̀kùn pé kó bá mi ṣe ẹ̀yin gangan ló lè tí mo fi ṣọ́ ilẹ̀kùn ṣẹ́tírí kí ló tẹ̀ ń wọra yín lẹ̀ kí ni gbogbo eléyìí sìn. will you just shut up. ó yẹ jìjì bẹ́ẹ̀ kẹ́ jáde kúrò nílé rẹ̀. gbéra ẹni kì í fi ilé ẹ jáde. ẹ jẹ́ bá yẹn gbé. ẹ má ṣe ìyàwó. ẹ̀yin náà tún wá. ẹ tún wá. jésù àwa pẹ̀lú yín kí ma ok. ṣé bá tún pe jésù yẹn màá ní kí kọ́dà kó strike yín. ọmọ pásítọ̀ èké. ok ṣé bá rí ṣe tán. ẹ má bá mi ṣe. ọmọ ẹ ẹ rí mi ẹ rí mi wò mí o. ọmọ má bínú kò rí bẹ́ẹ̀. ẹ má bínú kò rí bẹ́ẹ̀. gbogbo mi ẹ̀ lọ́ má ti ṣe nǹkan tó tó yìí náà nígbà tó ti béèrè owó lọ́wọ́ tí mi tó fún yín ẹ má ti sọ fún mi ah, mi ló lówó náà gan <laughs> Богом, который ему не будет. Ìbò ọlọ. Ẹ dákun gbóná. Ẹ ẹ kí ni dán màdámù ní ọ̀rọ̀ tó wà nílẹ̀ náà. Ah. Ẹ nítorí wípé torí ẹ adìẹ tó sùn tí ọ̀tọ̀ Yorùbá sọ wọ́n lára ẹ̀ lọ́wọ́ ìwọ lọ́lọ́run lò nínú ilé bí ò bá síbẹ̀ aláṣírí ni ọ́ ìwọ gangan làṣírí fídíò mart ìwọ gangan làṣírí àtàníyàn tó yẹ pọ̀ mọ̀ ìyá làwọn méjèèjì bí ò bá síbẹ̀ ọ̀rọ̀ bàǹtàbàǹtà ni ó lóyún sí ìkùn látijọ́ ikùn ẹ̀ ti tóbi gbẹ̀ngbẹ̀ kò sì bẹ́ ọmọ kó gbìyànjú. mo máa fọ rọ́ọ̀bà kóníyàn sí rómìnìyàn dáhùns ẹ ṣe é kàn mí àmọ́ ṣá ní kí n kàn dẹ̀ rí pásítọ̀ yẹn hmm. ìwà <laughs> ìwà wò fún a ah! iná ìṣìṣì rẹ o. Hmm ẹ̀dẹ̀m jó yàn lẹ́ẹ̀mejì. lẹ́ẹ̀mejì. bí mi ṣe rò fọ́ kí mi sọ̀rọ̀ ẹ̀. Ah! torí bó ṣe rò fọ́ ni iná mi dàn sí torí ìwọ́n tó rò fọ́ ni o gbọ́dọ̀ ro ewédú torí kèé tí kèé yẹ nínú ọ̀fọ̀ àti náà nínú èdè tó ń sọ ẹ̀yìn ṣé kí n má tán ìwọ gẹ́gẹ́ ní mẹ́sì inú ayé wa náà lè torí pé tí èé bá ṣe ọlá mẹ́sì lérí pápá ni. kí n jẹ wa. Ah! mẹ́sì ọmọ wèrè tí ń gbá bọ́ọ̀lù ni òun ni ó ń tákù Ronaldo bí ọba síbẹ̀ ni Ronaldo ọba kó gbogbo àwọn tó wà lérí pápá ọba máa dà wọ́n kiri bí ẹran màálùú ni tí wọ́n máa kàn dúró wọn pé gbátìrì gbáfọ̀ gbátù àmọ́ ńgbà tó lóun wá yan Messi tí lálátakò ọlọ́run ṣorí tí bí ẹ bá ṣe tiẹ̀ ìyá ìyá ọ̀gá ó ti talé ìdànù àpà ni wọ́n àpà. èsì rà léṣe rí wọn fà arúgbó rí yẹmi náà ti lẹ wá èsì mhm. yẹmi ẹbí mi ò yẹ wọn àmọ́ wò ó ẹ̀bẹ̀ láti gbọmọ rẹ̀ láti jọjọ fọkùnbà kò bẹ ní dáríjì iye rẹ o. Ah, wo ẹ má bẹ̀ torí pé tó bá jẹ́ pé mi lẹ bẹ̀ bẹ́ẹ̀ bá bẹ̀ mí látẹ̀ nídọ̀la n ò ní gbọ́ n ò ní gbà. ọmọ ṣe ẹ̀kọ́ rí ẹ̀sìn gbò tó bá wà wá nǹkan. ẹ bí wọ́n bá wá kí wọ́n wá lọ mọ́ṣúárì àbí kí wọ́n wá lọ gbà ẹ̀wọ̀n òtún tọ̀gẹ̀ mímẹ́ Ah, èmi èmi ẹ dáríjì yẹn bọ̀rọ̀ wo yàásí yàásí yàásí yàásí wàdúwé wàdúwé wàdúwé ẹni máa bá wa dọ̀rọ̀ yóò a rí ìdíra tó pọ̀ kéré ah! kíni kíni wàá gan pa ni. èèyàn ní gan nígbà tó ẹ gbé ìgbà nǹkan dàn mọ́ yẹn lọ́wọ́ ló mú kinní kú bàbá ń jẹ yín náà ẹ wá dàpọ̀ kí a ṣeré omi ká ṣeré ká ní pé èmi lèmi sùn lẹ̀ báyìí o wọ́n wá sùn lé èmi lè rí odò àwọn ìjọ ẹ̀kún mẹ́ràn ojú ẹkùn pọ́n ìlú ẹkùn lè ó fẹ́ mú kó má lè mú ọmọ ọ̀dọ́. mo ní láti sáré parí rìpọ́ọ̀tì rẹ̀. ọkọ̀ My jewel wẹ́ loving estimate value. tiwa jọ sọ nǹkan tó fẹ́ fún mi tó bá ti ń sàmì bẹ́ẹ̀ yẹn definitely o fẹ́ gba kankan lọ́wọ́ mi sọ nǹkan tó fẹ́. àṣé ah, mi ò lè bẹ ṣeré mọ́ ni ṣebí mi nìyàwó ẹ̀. Eh, mo mọ èmi náà dẹ̀ mọ ìyàwó mi àwọn ọmọ olùgbà tí àwọn ẹ̀sà yìí máa ń wá àwọn common ones ojú baby i love you baby i care ṣùgbọ́n tí mo tó bá ti ń di eji well of in estimate tó ń bá yẹn àyàfẹ́ bá kọ̀ọ̀kan lé nìyẹn. Ah, mo fẹ́ bẹ̀rẹ̀ àìkí nìyẹn. nítorí mọ́mí ni mo ṣe wá. mo bẹ̀ nítorí ti ọlọ́run wọ́n tún ìgbà tí mọ́mí bá ti ṣe fún ẹjọ́ dáríjì wọn ṣùgbọ́n pọ́wọ́n náà nìyá ẹ̀ at least nígbà tí òun náà ń dàgbà bò mú àfẹ́rẹ́ṣọ pé wàá ti ṣe àwọn ẹ̀ṣẹ̀ kọ̀ọ̀kan sẹ́yìn tẹ́ pé wọ́n á rò pé pẹ̀lú ọlá ìyá àti gbogbo ẹ̀ ọ̀hún ní láti dáríjì ẹ̀. But I beg you in God's name dáríjì wọn ó ti mọ ẹ̀ṣẹ̀ wọn lẹ́ṣẹ̀ wọ́n ti mọ̀ pé nǹkan táwọn ṣe ò dáa but èmi nìyàwó èmi nìkan náà ni mo lè bẹ́ẹ̀ sọ̀rọ̀ honey please just forgive her. but ìwọ náà wò náà lẹ́yìn ọlọ́run òbí wa náà ló tún kù she's your small god. just find a place in your heart to forgive her ṣé ó dìgbà tó bá tó wà kúnlẹ̀ fún ẹ ni. tó bá yẹ pé ìkúnlẹ̀ ló máa fi dárí gí mi tó ah. láti kúnlẹ̀ fún ẹ àwọn ọmọ mi má kúnlẹ̀ fún mi má kúnlẹ̀ fún mi má kúnlẹ̀ fún mi. orí kìlì ọkọ mi. mami ẹ wo ok mo ti dáríjì yín mo ti gbàgbé ẹ nǹkan tó kàn ṣe mí ni wípé amin arokan arokan òun ló ń gbomi lójú mi ó kàn ń bà mí nú jẹ́ ni pé ìbànújẹ́ inú ilé mi ni màá mi fi ń ṣẹ̀rín rẹ̀ lójú mi bí ìgbà tẹ̀ fẹ́ rọ ọmọ ọmọ yín ni. Ah, ọkọ mi má rò di gbogbo bẹ̀ yẹn gbogbo ojú ayé mi tí mò ń gbàdúrà fún lè pé kémi náà rọ ọmọ ọmọ mi kí n gbọ́ ọmọ ọmọ mi jó ṣé kò wèmí náà kọ́ máa pè mí náà girama ni ó wèmí náà kọ́ máa máa sáré kiri níbi kọ́ máa pè girama girama ẹ ọkọ mi ọkàn ròyìn pé inú mi dùn sí gbogbo tó ń ṣẹlẹ̀ inú èmi náà dùn inú mi ń bàjẹ́ jọ ṣàforíjì mi ìdí nìyẹn tèmi náà ṣe tó lọ mú pásítọ̀ yìí wá ṣe rí pásítọ̀ yìí pásítọ̀ gidi ni kò ń ṣe fẹ́ pásítọ̀. mọ́mì mọ́mì ẹ má bínú ògbó tẹ́ bá sọ̀rọ̀ nípa pásítọ̀ mọ́ ẹ jẹ́ ká ṣèyànjú ètò wà nílẹ̀ yìí ẹ tún ti ń sọ̀rọ̀ pásítọ̀ ẹ má sọ̀rọ̀ pásítọ̀ kankan lágbára ọlọ́run ọlọ́run aṣọ ọmọ tuntun wa fún wa àmọ́ ife ti pásítọ̀ lẹ̀. lẹ́gbẹ̀ẹ́ ẹlẹ́dàá mi náà àti ẹ̀ṣọ́ ọmọ alálùbọ̀rí kà fún mi lójú ẹ̀mí bá ẹ̀dínú ẹ̀dígba. ìyàwó àti ìṣòro afẹ́yìntì ọkọ̀ lágbára ẹlẹ́dàá mi ọkùnrin àbí obìnrin àbí yìí lọ́wọ́ bàbá mi ṣe fún mi láì jìnnà ìjọ ọkọ mi. ó lè mú ọ bí ọmọ ìjọba bí ọmọ ìjọba ṣe fún ọ àti agbára mi ta ni èmi yóò bẹ̀rù nítorí olúwa ni agbára ẹ̀mí mímọ́ mi. kí ni mọ́mì ṣe? tí ń jẹ́ èmi ṣe yẹn púpọ̀ ara yíyá tó yá ẹsẹ̀. ẹ bá ń bẹ bàṣírà kò fọwọ́ tì àti lóògùn. Sùkúrù yẹn wá lóògùn. Yéèyì! Àtìwà ìyè dìde. Jọ. Ẹ jọ ṣé mo bá àwọn ọ̀gá mi? Ẹ wo ṣé má tẹ̀ ẹ bọ́gà lé. Ẹ bọ́gà lé. Ẹ wo àṣírí yín ti tú. Ah. Àṣírí yín kò sẹ́ńtẹ́ lè ṣe fọ́n wọn náà fún àyín mọ́. gbogbo ń tẹ̀ ṣètílé fi jó pápátá gbogbo ẹ̀ láti mọ abẹ́tàkẹ́ sọ̀ǹgbà ara yín padà tá a sì kí n tó tì í dànù. ẹ arákùnrin kò jọ ipò mọ nǹkan tí ò ń sọ kí baba dáríjì ẹ. ẹ kọ́ ọmọ dáríjì ẹ̀yin náà torí ẹ̀yin gan fúnra lára yín lẹ̀ mọ́ tẹ̀ ń ṣe ẹ̀yin tẹ̀ ń wẹ̀ tẹ̀ ń tẹ̀ wá lèmi ṣe ṣé ọmọ wípé gbogbo tẹ̀ ṣe ọjọ́ gbogbo ẹ̀ But uh, see, but uh, kò má fọ ronú o ènìyàn ń ronú yéyé jù o kí ronú bá pọ̀ nára ó ní o tí mọ́mí rashim sọ kí mọ́mí bá dẹ̀ gbé tẹ́rẹ̀ lẹ́ẹ̀kọ́ ẹ̀ náà bá nǹkan tó ń ṣe mí kàyéfì ni pé kéèyàn sunkún lálá pé wọ́n lò òun lójú òun kó dẹ̀ jí sójú ayé kó dẹ̀ bá àpàlára ẹ̀ àmín. ìsìnrè ìṣàlẹ̀ ìṣẹ̀lẹ̀ ìsìnrè ìṣàlẹ̀ ìṣẹ̀lẹ̀ àmọ̀ṣà ṣé mo sọ fọ kí wa bírọ̀ bóyá ẹ ra àti ládé bẹ́ẹ̀ ni mà bẹ́ẹ̀ ni mà nǹkan tí mo ní kí wa béèrè lọ́wọ́ wọn náà nìyẹn pé ṣọ́n fẹ́ jẹun anyway èmi ò jẹun sin but o lè sẹ́ẹ̀ oúnjẹ ọkọ and besides make sure pé o Don't ń check mọ́mí mi nìyà tó bá ti jí kò dé fún wọn oúnjẹ. irú wọn sì rẹ́lẹ̀ àti jẹun. ẹ ṣe torí owó torí owó kò dáa nítorí owó nítorí àtijọ́ àti mọ́ nítorí ọ̀nì ọ̀fọ́n ọ̀nì ọ̀rọ̀ tẹ̀ ń bá kàkiri lẹ́mọ ọmọ ẹni ẹlẹ́ni tó yẹ kó ti jẹ wàhálà ọ̀là àgùn ọ̀pọ̀ ọ̀rọ̀jọ́ ẹ wà gbà kò dáa ó dáa ìná méjèèrè wọ̀ bọ̀dọ̀rùn iná méje lẹ́wọ̀n bọ̀dọ̀rùn wòlíì tòun fi báyìí bù parọ́ iná méje lẹ́wọ̀ ọlọ́run tún ń gba bàtú alábí iná méje lẹ́wọ̀. jọ arákùnrin ó wà important tí ẹ jẹ́ kí n yọjú sí wọn. wọ́n bá bí yín da ẹ̀wò ẹ̀yin ẹ kọjá bá ń dín ní bá da yín ta padà bí ìgbà téèyàn da yọyọ ta. àwọn wo ló ń pariwo ń ta bẹ́ẹ̀. Ah, ah, ah, àwọn wo ni. bọ̀dá ajọ́ ń gọ́ ni o àti pásítọ̀ tẹ lé ń jọ yẹn bí o àwọn ni o àwọn méjì náà wà ń ta tó ń jọ ń ṣe gbọ́ mi. pásítọ̀ tí mo lé ń jọ yẹn. bẹ́ẹ̀ni. alo ọ̀gá àṣà yes sir ẹyẹ wo ẹyẹ fi wọn lẹ ẹ fi wọn lẹ èmi àti wọn bá tu ara wa lọ́wọ́ báyìí ni sẹẹrí bí n bá yẹ ṣe tán pẹ̀lú wọn ìṣẹ́jú méjì ni wọn sọ nǹkan wọn dàbí ìgbà tí èèyàn ti gọgọbọ kí ni wọn pè lọ́rọ̀ ni ẹ o. ẹ tẹ jẹ́ ń bá wọn sọ̀rọ̀ ẹ jẹ́ ń bá wọn sọ̀rọ̀ ẹ. ẹ má a. Ah. wọ́n ní ẹ wọlé. wọ́n ní kí n wọlé. oògùn hmm. yín ti jẹ́ iṣẹ́ yín sì ti dáhùn láìpẹ́ ẹ kú iṣẹ́ ewé gbogbo ogójì mi ajagajigi oògùn. àbíjà wàrà bí ẹ kù báwo ah kò dáa kò dáa pásítọ̀ ẹlẹ́nu kẹgàn wá yọjú sí yẹn ẹ̀ tán lo ṣẹ́ wá ẹ̀ tán ṣàṣẹ́ wá ẹ lọ ṣẹṣẹ ṣakí ẹ lọ ṣaṣẹ láti sẹ́yìn ẹ lọ ṣaṣẹ láti gbú ọ̀rà kọ dáa ẹ àṣírí yín máa tó tù hm? ọ̀gá ò sì mọ̀ tí hm? wọ́n da kí iná èsìsì kó kókó jó wọn lẹ́ẹ̀mejì kọ dáa. ìyàwó àyìnkẹ́ ẹ lè lọ nítorí ẹ̀mí ọlọ́run ló ń bá yín sọ̀rọ̀ nítorí ẹ̀mí ọlọ́run ló ń gbénú mi lótìtọ́ tí ẹ bá bínú ó tó bẹ́ẹ̀ ó jù báyìí lọ àmọ́ ti ẹ̀mí àwọn olódodo tí ó ń jìyà ìṣẹ́ yín kọ́ ẹ jọ nítorí Jésù Kristi ẹ fọwọ́ wọ́nù ẹ jọ. ẹ pásítọ̀ ẹ ò bá síra lélẹ̀ yìí ta ló tún jáyìn kẹ́. ó ṣe àyíkẹ́ lórúkọ ẹ̀ o. Ah, hmm. ẹ wò ọ̀rọ̀ Ọlọ́run mà tó yé yín. eré tó ń ṣe yẹn ó ti wọ̀ wọ́n lára bí. ìyẹ̀pẹ̀ ni yẹn o. àyìnkẹ́. ẹ ọ̀rẹ́ mi ìfẹ́ tọ́lọ́run fi so wá pọ̀ kò ní fi tú wa ká. àmín àmín àmín. Hmm. ìgbà míì tí bá kàn jókòó báyìí. á ah, má wò pé ọ̀rẹ́ bíi tiẹ̀ ṣọ̀wọ́n o hmm. ọ̀rẹ́ mi nígbà òjò ọ̀rẹ́ mi nígbà ẹ̀rùn hmm. ìgbà mi ti bá jókòó bàbá náà lọ́ọ́ máa tóbi lọ́wọ́ àwọn. màá rántí ìgbà tá a ti ń bọ̀rẹ̀ wa ìbò láti iléèwé Hmm. Hmm. mo rántí ọdún náà tán wá rẹ́gísà wa méjèèjì. ṣé o ti tọ́jú àkọ́kọ́ yẹn gan-an gan láti rẹ̀ sí fara wa kiri ní school compound wa wo èjì wa nísìn tá a dẹ̀ ṣe wà pa. ṣe ẹ̀mí wa wá jàgbọ̀n wá dògbò lójú ẹ̀mí wa báyìí. ọmọ tó tún wá ń yà mí ìgbà kan náà la jọ wọlé ọkọ yìí tó wá dà mí lẹ́nu jù rèé o ìgbà kan náà là ń bí àwọn ọmọ sí láì ṣe pé àjọ jókòó àjọ ṣe kàlẹ́ńdà ah, ah. ọlọ́run náà sọ lẹ́nikẹ́ni tó bá ti sopọ̀ kẹ́nikẹ́ni má ṣe yà wọ́n ọlọ́run ló dá wa pọ̀ látòdì ọ̀rọ̀ wa ọlọ́run tó lè dá wa pọ̀ náà kò níyà wá ṣé wàá rí gbàgbé ó dàbí èèyàn kan tó bí níjọ́ ní à ìwọ àtọ̀rẹ́ ẹ̀ṣẹ́ kì í ja ìmúláwà àwọn ò ń jà wàdà ìwé àjà ẹ̀ ẹ̀ ó ní sọlá àwọn ògbọ́kàjà wọn àwọn òkì ń jà gbogbo tabọ́lùkà gbà ti ṣe ló ń bá wa lára mu. ọ̀rẹ́ mi ìyẹn ló wá mú mi rò wípé tó bá béèrè béèrè àwọn ọmọ ìmọ̀ àdàgbà. bẹ́ẹ̀ ni. èmi ò wá fẹ́ wá dìgbà táwọn ọmọ ìmọ̀ wa dàgbà táwa di pé ọ̀tún àgbọ̀tún òsì àgbòsì kí ló dé tá àkúndọ̀ fún àwọn ọmọ yìí dànù tó bá fẹ́ra wọn ṣọpọ́ rẹ̀ wá tún gúrò tó bá tún bímọ àtúndẹ̀sí mà nìyẹn ọ̀rẹ́ ọ̀rẹ́ mi eh. kí ló dé ògbà ló máa ń tẹnu mọ́ ọ̀rọ̀ yìí. tó bá wù ni ló ń pọ̀ lọ́rọ̀ ẹ nì. ẹ mo mọ̀ àmọ́ ẹni ò bá ní kó jẹ́ ká fún ọmọ ìsinmi jẹ́ kó dàgbà wọ́n ṣèfẹ́ ọkàn wọn nígbà tó méjì bá dàgbà jẹ́ kó yàn fúnra wọn má jẹ́ àyàn fún wọn. ọ̀rẹ́ mi ṣé o mọ̀ ipò ohun èèyàn ló wọn lọ́rùn ohun tó bá ti wu ẹlẹ́dàá wa tá a bá ti sọ síta ọlọ́wọ́ bá ti fàṣẹ sí Ọlọ́run. ṣó lè tó yẹn ah, ni. ojú tí ìwọ fi wò kọ́ lèmi fi wò Ọlọ́run bá ṣe bá ṣe jókòó yìí tí mò ń wo súrà ọmọ méjèèjì báyìí wọ́n dẹ̀ fi ọjọ́ wájú ọ̀hún ní pé ọkọ àti ìyàwó ní. Ah, ìyá àrò tẹ́lẹ̀ ẹlẹ́dẹ̀ẹ́ gbọ́ wà láì kó ṣe rí sí i kó ṣe rí sí i. Ah! Eh, eh, eh. ìwọ náà wà ọmọ yìí tí rọ́ọ̀tì mi ò bá rí bàṣírá ara ẹ̀ ò ní balẹ̀ tí bàṣá náà bá rí rọ́ọ̀tì gbèlè dá ṣeré. o rí pé níjọ́ tí rọ́ọ̀tì bá sọ pé òun ò lọ tá a bá lọ gbọ́dọ̀ tí mi máa lọ sí skul o bàtà bàtà kú wá lòun lọ. wọn ò dẹ ń bọ́ ọmọ mi ìṣeré ládùúgbò. wọn ò dẹ ń bọ́ ọmọ mi ìṣeré ládùúgbò ó ti kọ́ lọ́n ti dà wọ́n pọ̀ ó ti sọ wọ́n pọ̀ láti ilẹ̀ ká má yà wọ́n àwa àyàwó olú àwa àyàwó wá kù sí lọ́wọ́ báyìí bá a ṣe ní yà wọ́n. ẹ ṣòro jẹ ká fi sádùá pé nǹkan bó ṣe wu àwọn alọ́kàn kọ́ ló ń jẹ́ kó wu àwọn ọmọ náà àmọ́ nífẹ̀ẹ́ ọkàn èmi ò bá ní kó jẹ́ ká fún ọmọ ẹ̀ sílẹ̀. ọ̀rẹ́ mi ohun èèyàn ló mọ ọlọ́run bá ṣe ń sọ ọmọ kọ́lọ́n ti fàṣẹ sí i ó ti wẹlẹ́dàá wọn ó ti wẹlẹ́dàá àwọn àyà wọn náà bẹ́ẹ̀ ni olúwa ti fàṣẹ sí i ah, ah. ṣáàmù màláìkà tó dúró bàtà à ń sọ̀rọ̀ ni. ṣó lè tó yẹn ni. ó mà le jù bẹ́ẹ̀ lọ rẹ́ mi. bẹ́ẹ̀ ni jábẹ̀rẹ̀ sí dáná akúmọ̀ṣe àná mi àná mi ọ̀lọ́ kojú bẹ́ẹ̀ lọ o. Ah. ọ̀rẹ́ mi àná mi. àná mi ni ọ̀rẹ́ mi àná mi ọ̀rẹ́ àná mi ọ̀rẹ́ mi. bisikíìtì táwọn ọmọ yẹn gbé wá fún mi òun ni mò ń yanjú torí kò pé ọ̀rọ̀ wọn ó dẹ̀ sórí ẹ̀rù bó ṣe ń lò. mo ọ̀rẹ́ mi ò ṣe fọwọ́ bisikíìtì yẹ. Hmm. wọ́n a ti ṣoríire oríire ti dé jẹun gbọ́. Hmm, o ṣàmọ orúkọ àwọn àbúrò mi tó wà ń lóyìnbó ó ti dé. Ah! ọlọ́run irọ́ ni ọ. ó ti gbórí wọlé o. Ah! olúwa ṣeun. ọlọ́dọ̀ ayọ̀ abara tí ń ti okó àmójúbà. o mọ nítorí ti lọ ni. ṣàlàfíà ló dé. àlàáfíà kọ́lẹ̀ tó káwọn ọmọ mi jù wá. olúwa ṣe wọn pẹ̀ ah. náà ń kọ́. àlàáfíà ni gbogbo mú wa. ẹ̀kọ́ inú mi dùn ayọ̀ mi kún ọ̀rẹ́ mi. olúwa ṣe olúwa ṣe ti lọ. dẹ́kun orí fóònù nìkan la ti ń bára wa sọ̀rọ̀. ah wo ọmọ inú mi dùn. àmọ́ o ọ̀rẹ́ mi ọlọ́run já ṣòro fẹ́ni tó bá máa mú fún mi. àmì ní kárí láyé. n tó tiẹ̀ wá ṣe yìí ló yọ èmi lójú torí ńgbà tó dé èmi tẹ̀lé pé dé tó kàn dé aṣá fún mi ní nǹkan kan adé kò ṣéèjì kan lé mi lọ́wọ́ kémi náà máa fi yẹn máa wá nǹkan kan tà lẹ́gbẹ̀ẹ́ kan ló bá ní àǹtí mi tí òun bá ní kóun fún yín lówó ó ní máa nà tán bẹ́ẹ̀ àmọ́ máa ṣoore kan fún mi tí mi ò ní lè jẹ tán láéláé. mo kárí láé. wọ́n á wò pé fẹ́ ṣe fún mi ó ń látọ̀dún yìí mo dúró ti òun nígbà tó wà àtìgbà tí ò sí wàhálà òun mọ wàhálà tí mo ṣe tí òun fi gbàwé. gbàgbé. wọ́n á ní èrò bá ní òun dẹ̀ mọ̀ pé mi àti ẹ̀ five and six níwà o òun ò báwọn bá ṣe fọ́tún ó dènà kó òun ṣe fọ́sì <laughs> tó rán nítorí kan bá sun òun. arọgba ni arọgba. mi ò rè wò iṣẹ́ àkẹ́mìsùn irú òwe wo lọmọ ìfẹ́ ṣe mi irú òwe wo lọmọ ìfẹ́ ṣe mi lọ́dà àǹtí mi òun fẹ́ mú Rótìmí àti Bàṣírà lọ sílùú òyìnbó ọ kí ló ti gbọ́. Rótìmí àti Bàṣírà wò. Bàṣírà àti ẹ àti Rótìmí tèmi. irú irú ah, irú irú irú tó. ó lóun fẹ́ mọ́ àwọn méjèèjì lọ ó torí ọmọ òkúta méjì bá dọ̀hùn ó ní wọ́n máa lọ léwe wọ́n á dẹ̀ tún máa fi yẹn ṣiṣẹ́ bẹ́ẹ̀ ni ah! wọ́n á dẹ̀ máa sẹ́ndì owó sí wa àmọ́ náà àwa náà lè máa jẹun wọn ó mà ṣeun olùwà ṣé wípé lójú ẹ̀mí tiwa ọmọ wa náà máa ṣe rere bẹ́ẹ̀ ni lágbára Ọlọ́run ìlú òyìnbó ó sọ báyìí wàhálà mi ò lè sùn mọ́. ọ̀rùka máa dà fún ẹ o ah, gbogbo ọmọ òde yìí gbogbo àwọn ọmọ tó tara tiẹ̀ náà jáde báyìí wọ́n á nílá rí ṣèlérí láṣẹ ìdúmọ̀rì àmì ọ̀rẹ́ mi o rúkà ìlú ah, ah. òyìnbó. ló bá ní àmáwa náà máa fún ìjà mu nírú ọ̀jà ó ní lórí físà o kà má wọrí òun ló máa gba físà àwọn méjèèjì kódà owó tán fi ń gba físà kò ń ṣe owó kékeré lóní káàmì ṣáà má wọrí nípa òun máa gba físà. lọ́wọ́ ara ẹ̀ náà. bẹ́ẹ̀ ni tàwọn méjèèjì <laughs> ó ní ní tó máa wá kù sí ni owó tíkẹ́ẹ̀tì tá a máa wá ìjọwọ́ mi ti jábọ́ ní ọmọ ah! ní. owó tíkẹ́ẹ̀tì. báwo la ṣe wá fẹ́ yanjú yẹn báyìí ah! Ah! kí la fẹ́ tà. èmi wá rọ́nà àbáyọ orí ọ̀nà àbáyọ àbí wípé a rí ọ̀nà àbáyọ. ẹ eh, àwọn ọ̀nà àbáyọ àwa méjèèjì náà ni. ó yé àjẹ́ kí n gbọ́. fúgbà tí mi náà jókòó tí mi rò pé nígbà tí ìyànnú máa gba físà fáwọn ọmọ àwa kọ́dà máa sanwó lọ́fẹ̀ẹ́ ló fò ó kàn kú owó táwọn ọmọ máa fi ra tíkẹ́ẹ̀tì kan lọ lásán. jẹ́ mọ́ ah, àbáyọ o. bá náà bá bọ́ síta ìjọ àwọn tó máa ń yáyàn lówó èlé téèyàn bá ní ìdí báwo la ṣe máa rí wọn náà wọn bá júwèé ibì kan fún mi ibẹ̀ mo gbà lọ́kùn tó ti pé mo dọ́dọ̀ ẹ̀ yìí ah. mo jẹ́rìí àdá ah. fún ẹ kí ló wá bá bọ̀. Hmm. bá débẹ̀ bákàlà yìí àwọn ọmọ wa àwọn ọmọ mi méjì o mi sọ pé ọmọ èmi méjèèjì ọkùnrin àtobìnrin o wọn fẹ́ lọ lu òyìnbó o wá nídìí owó báwo lẹ ṣe ń ṣe mo ní kí n wá béèrè náà báyìí ah, ó dáa tá máa yáwó o máa yá iye báyìí iye báyìí làwọn máa fi gbà àmọ́ n kù sí ni onídùúró n bá tún ta orí pé onídùúró onídùúró onídùúró onídùúró onídùúró ayé ìjọba rántí mi kí àwa ara náà ni ah, mo ṣe ìròyìn yẹn mo ló dà tí mo ṣe onídùúró kémi ṣe ẹni tó máa yáwó fún àwọn ọmọ wa méjèèjì kí wọ́n ya owó kémi ṣe onídùúró lásán táwọn bá lẹ̀ ti lọ tún àbẹ̀ sí ṣiṣẹ́ àmàsanwó náà. ó ti yá ó ti yá àgbàwo náà ní àwa. ó tẹ̀ ah, wo nìyẹn ah, O dẹ̀ mú èpè sótẹ́ mi lọ́rùn ṣé kò yẹ kó o béèrè irú yẹn ya Rótìmí ṣé tó o bá jẹ́ kí n gbọ́ ọkọ bírúkà ṣe sọ fún ẹ yẹn tó bá sọ pé ti Rótìmí nìkan ló fẹ́ yanjú o. Ah, mo dalẹ̀ awo nìyẹn mi lọ. ó yẹ jẹ́ àlọ́ náà ní àwa. Ah, I'm having. Lálẹ́ dáadáa ọ̀rẹ́ mi dà. àbí àárò tì mí. ìṣòro ìbéèrè wo ni ẹ ṣé mo lẹ́rẹ̀ méjì ní ilé yìí. ìyá rántí mi bọ́ta ìmúra ti òde ìyá ẹ ìwọ náà ló ṣàdá táìmì. àwọn ah. ìyàwó tì mí mà ti travel. alẹ́ àná ni ìyàwó tì mí kó ẹrù wọ́n dẹ̀ mú owó tì mí ọláwọn lọ sẹ́kọ̀ọ́ báwọn lọ sọ́dọ̀ àbúrò àwọn tó ẹ̀ṣẹ̀ dé láti Amẹ́ríkà. ìyá rántí mi ti lọ àborí tó ń dẹrù lẹ̀. wọn ò dẹrù lẹ̀ wọ́n ti lọ mọ́ mi. ìyá rántí mi bọ́ọ̀tà jàre pálapàla wo ni wọ́n sọ lẹ́nu bọ́ọ̀tà wo wọ́n ti mọ́ ọmọdé o. ìmọ̀ lè parọ́ fún yín. irọ́ wo ló pa àjọ ń lọ síbẹ̀ náà ni ìyá rántí mi bọ́ọ̀tà. wọ́n ti lọ bàbá gan bọ́dẹ̀ ṣe lọ yẹn wọ́n di ẹrù mi ò mọ̀ padà bọ́ ń bímọ o. bẹ́ẹ̀ ni ìyá ó ti mi ṣe kí ni. wọ́n ti lọ. ìyá ó ti mi ti lọ. kódà wọ́n ti gbélé fún láàlọ́ wọn ni kò gbé fẹ́ lómi wọn ò wá bímọ. èsè. Ah, ah gbèsè dé mo dáràn bó ti fi inú wẹ́nu mo jẹ́wọ́. wọ́n mi ṣe kò sí. àbájọ náà mo ń pè fóònù ẹ̀ látàánú yẹn náà kò gbé kọ́ọ̀lù mọ́. ayé máa léwu. wọ́n mi ṣe kò sí. kò sí kò sí jẹ́nu kò sí ọṣẹ. rárá o. ọmọ ṣẹlẹ̀ ẹ gbọ́ ṣe rí lẹ́yìn ìgbà tí ìyá ti yín sá lọ orí gbèsè tó wà ńlẹ̀ ni ìyá wa ìyá àyìnkẹ́ kú lé lórí. nígbà tí ò sí ìtọ́jú tó ṣe wá rí àdágbé àìrí olùrànlọ́wọ́ àìríṣe òun ló jẹ́ kí àwọn wà ní ipò tí wọ́n wà yẹn. owó ìjọsìn òun lẹ́yìn fi lọ ìlú òyìnbó tí ẹ fi kó ogun nǹkan tí ẹ kó jọ yìí tí ẹ fi dẹni gíga. Hmm. kẹ wá rí ọ̀rọ̀ ọlọ́run ọba ọ̀rọ̀ ọlọ́run ọba ò ní lọ láìṣẹ. níjọ́ tí ìyá tí tó ti ṣe ìlérí fún ìyá Basirat ó ní ọlọ́run ti ti àṣẹ sí wípé dandan ẹ gbọ́dọ̀ fẹ́ra yín. Hmm? bẹ́ẹ̀ ni. Hmm? ah ẹ má ṣe òun o. ẹ ẹ pásítọ̀ ẹ ní sùúrù mhm. kí ni kọ́tẹ́ ń try àti something. Ah, ẹ wo àfi ká bẹ àwọn o tí a bá ti rí àwọn bẹ ní tó wà ní agbára ọlọ́run ká. a máa bẹ̀ ẹ́ bọ́ tèmi bàṣírà bàṣírà bà àná. Ah. Ah. ṣe rí. bàṣírà padà sí bíbá ìbọn lòun lọ ìwọ kọ́ là ń bá rí bí ni. ẹ wò ẹ wò can you imagine what is this. ẹ wò máa ẹ wò máa ṣe bàṣírà kọ́ ni èyí tí ó ń lọ yìí o ìyá àyìnkẹ́lẹ̀ ń wò yìí ẹ wò gbogbo kómìdè kómì mi ò lè fẹ́ Bàṣírà. Bàṣírà. ẹ má sọ bẹ́ẹ̀ o gbogbo tó wà nílẹ̀ òun ló fa ìrọmọ bí yín o àfi kẹ́ ẹ fẹ́ wọn. Hmm. yẹ kí lè náà ti débí báyìí náà. ajá mọ̀mọ́ ti ẹ̀ all my kọ́kọ́ yọjú <laughs> omi ṣàkíngbé pẹ́tẹ́lẹ̀ láì mọ̀ ìpè bọ́gà ni bàbá wọn. <laughs> ayé ẹ ti já mo pa gírí mọ́ ayé ẹ já pa o ó ga jù. àròtẹ́ aláya méjì wàá lò gba yí pé o wàá lò gbà yí pẹ́ o wàá lò gbà yí pẹ́ o ròtẹ́ aláya méjì wàá lò gbà yí pẹ́ o. ó jẹ́ kí n já ẹ tán who God has blessed no man can tell bó ṣe wà yẹn ẹni tọ́lọ̀ ń bá ti ní méjì méjì lè nǹkan ẹ̀ ó máa ṣe nílẹ̀ ní kọ̀ọ̀fà mo ń wojú ẹ̀ gan tó o bá ṣọ́ra ìbejì ìbejì o get mo tún ṣe ń wọ èyí tó bá níbọn á jẹ́ lẹ́nu méjì yẹn tó máa fọ́ ní pòkà pòkà pòkà. <laughs> dèdè ni yáyé orí ẹ o má wo bẹ o má wo tàwọn ẹlẹ́gàn enjoy yourself um, kí tó sọ̀rọ̀ lẹ̀ kẹ́kẹ́ fi gbàgbé ọ̀rọ̀ gidi gangan fún mi ní tibí ebi pa bàbá yín o fẹ́ kí n fún ẹ lówó. o get o ti já jù o jájẹ lẹ́dàá ẹ̀ lọ o jẹ́rìí ẹ o ò sínú àwọn ànẹ́bà shop àkílẹ̀lẹ̀ ilé wo ni lẹ́bẹ̀lẹ́bẹ̀ yìí èwo ló mú jáde bíi fún ìrà yìí <laughs> èmi kẹ mo reject ẹ. Bu níbi tó ti máa ń bù yẹn bù confam ìwọ mọ̀ pé ẹrù ẹ tí mò ń gbé kiri látọjọ́ ẹ ó wúwo gan ni ó wúwo mo ṣe sọ ọlẹ yẹn ń sìn ó yẹ kó sanwó ẹrù. bù bù bù bù. Ah! Ah! rotẹ́lò rotẹ́lò a ò rí ẹ mọ́ rotẹ́lò a ò rí ẹ mọ́. èmi ò lọ síbi mo mi ò lọ síbi kankan. àìwọ ah, ló mọ ó lọ ṣorí bóyá ìwà èmi ò kì í ṣe ẹran ìlú kan máa ń jẹ káàkiri ni mo dẹ̀ ìwà mo tún ń pààrọ̀ lọ ìlú mi nìyẹn o get iṣẹ́ tá a rán mi sí ẹ mo ti jẹ́ yẹn ìṣòro ẹ ti tán ibi ìṣòro dẹ̀ lèmi ti máa ń jẹ o ní ṣòro mọ́ sí kí ló fẹ́ fún mi jẹ. wo anytime máa ma wá sádùúgbò yìí máa ma fún ẹ lówó. gbàgbé yẹn ò lè tẹ́ mi ẹ̀wà tanra ẹ ní òní tàn mí mo ìwà ẹ mo jára mi gan mò ń bá tèmi lọ nìyẹn o get ah àwa ń lọ ó dìgbà ó ṣe ká má fi ikú yàrá wa ká má fàrùn yàrá kòkòtì kòkòtì kankala <laughs> tó gbà ìmọ̀là kò lè yẹ gbà kí wọ́n náà fi wá nǹkan rà kó rà kó la kó lè rí nǹkan la kó dẹ̀ eléyìí ọ̀rọ̀. máa lọ sọ clear container mi wọlé. ọlọ́run máa tóbi lọ́ba o. Hmm. ìwọ làwa yóò máa sìn títí láéláé ní orúkọ jésù kristi olúwa ọba àmín àmín ní orúkọ jésù ah. agbára ń bẹ nínú ọ̀rọ̀ ah, mr rotimi náà ló bí ẹ mr rotimi orí àdúrà náà la wà yìí orí àdúrà ni mo wà tí mò ń fi àdúrà jagun ọlọ́run dẹ̀ ti gbọ́ àdúrà wa jésù àwa pẹ̀lú yín. ẹ ah, irọ́ o ẹ má jẹ́ kí bàṣírá kúrò nínú ilé yẹn ẹ má jẹ́ kó kúrò o gbogbo ọgbọ́n tí ẹ bá ní ni kí ẹ lò ẹ má jẹ́ kó kúrò. bàṣírá náà ah, ṣe sùúrù náà ṣe pọ̀ bẹ́ẹ̀ ni ó dẹ̀ torí ọlọ́ọ̀ má lọ. ṣé máa lọ ṣé máa lọ. ṣé máa lọ. mo mọ̀ pé òkè ń ṣe ìyàwó fún o ìyá tó bí mi lọ́mọ òun lọ dáadáa àwọn lọ dá gbogbo eléyìí sílẹ̀ máa wọ́n sì tó bá lọ́ sìn ìyá mi máa kú èmi fúnra mi ò ní dẹ́n tó máa lọ́mọ láyé ó dẹ kọ̀nsídà yẹn mo fọlọ́wọ́n bá bẹ̀ má lọ jọ. ẹ̀wọ̀ ẹ̀jẹ̀ máa lọ lóòótọ́ látìgbà tí mo ti wà nínú ilé kò sígbà tá ẹ̀ tọ́jú mi látìgbà tí mo ti délé ilẹ̀ ń kẹ́ mi bí ọmọ ọmọ tí n bá fẹ́ yín ó máa dàbí ìgbà tí mo fojú olóore gúngi ni. Ah, kò sí nǹkan tó burú bẹ́ẹ̀ àjọ ah, ah, torí ọlọ́run mo fọlọ́run bá bẹ́ẹ̀. àṣírà ó fi ojú olóore kankan lórí orí ló ṣe fún wa náà gbogbo nǹkan tó sọ pátápátá ni mo gbọ́ látìta mo ò fẹ́ kó ronú bẹ́ẹ̀ yẹn n kò fẹ́ kémi àti ẹ̀ka jọ máa gbénu ilé ibi ìyàwó àti ìyálé. Hmm? tí mo fẹ́ yẹn. ẹ̀dá ń pinlẹ̀ pèrò ọjọ́ ọ̀la bẹ́ẹ̀ ni mo jọ ọ̀la. ó yẹ ẹ a lọ kò sẹ́ni mo ah! jọ ọ̀la. See my beautiful wife. <laughs> oh, you look good. Oh, baby girl. Níbo ni Bàṣírà wà? Ìwọ ló yẹ kí n bí náà. Ṣé bẹ́ẹ̀ jọ wà nínú ilé mi? Ṣé mọ̀ pé téèyàn bá ti ń tẹ̀lé obìnrin jáde àfi kéèyàn ṣe sùúrù? Bí bẹ́ẹ̀ kọ́, ó máa kanra lé ni. Ó ń Ah. Oh, oh. Oh, yeah. you look so good. She both um, so good. Oh. That's my wife. hey, she can move by. Oh, All right then. I wish you a Merry Christmas. Happy Christmas. Ah ayọ̀mgọ́lọ̀ ayọ̀mgọ́lọ̀ ló gẹ̀fìlà yìí mi ò dé ẹ báyìí rí ó máa gẹ̀fìlà. ẹ wo èmi náà jọ dán ni ẹ wo mi ẹ wo mọ ọ̀pá méjìlá ló fi rọ́ṣọ. <laughs> àbí bí aṣọ jíde kò sọ́kọ́. ẹ dákun àkú ọdún ẹ̀mí wọ́n sọ̀pọ̀ ọdún láyé àní bọ́dán lọ bẹ́ẹ̀ sì láì ní bọ́dán kú. àṣèyí sàmọ́dún nígbò yí ọdún tí ń bọ̀ báyìí ìbẹ́jọ́ làtìlá ti ń lọ lẹ́yìn ni. àmín àmín àmín àmín. ẹ̀yin ẹ dákun ṣe rí ẹ nítorí tí ní mẹsàrẹ bọ̀tà mo lọ bá àwọn àbókí ni mo ra pàǹdà kámẹ́rà yìí mo rà á lọ́wọ́ wọn ìdí sì ni o ni pé bẹ́ẹ̀ bá gbà mí láàyè mo fẹ́ ya ẹ̀yìn fọ́tò yín kí n lè rí un mú káàkiri pé tọ̀ mo bẹ́ bí aláyọ̀ kẹ́ ṣiṣẹ́ pọ̀ tí náà mi ń dùn tí n gbọ́dọ̀ gbàgbé tẹ̀wọ̀n láéláé ẹ bá permission mi. <laughs> All right, Maya, let's go. Is <laughs> it permissible. Eh, it's okay. Is <laughs> it permissible. Oya, oh, ẹ bọ́ o. Ẹ gbọ́dọ̀ jẹ́ àkókò. Ah. tí ẹ bá yá fọ́tò kankan bẹ̀ yẹn wàhálà ni. mami mami kí ló tún dé kí ló dé. ẹ fẹ́ máa yá fọ́tò láì sí mi bẹ̀. Ah. ṣé ẹ̀yin rò pé fọ́tò yín yẹn pé tí èmi ò bá síbẹ̀ ṣá. Ah. ẹ ti dẹ́ wàá kò pé lóòótọ́ àgbẹ̀ pé lóòótọ́ ẹ wò jẹ́ kí àwọn ní ọ̀bọ bẹ̀ torí àwọn lọ dáadáa wọn ìyá dáadáa ẹ̀bọ bẹ̀. ẹ jẹ́ wọn ó jọ kí wọ́n ya àjọngọlọ sórí ẹ pé ṣá ṣé wọn mi lọ dáadáa. ìmájú ọmọ àbínú mọ ọ ní nǹkan inú òdì méjì ṣe bẹ́ẹ̀ bìrẹ̀ náà ṣòro méjì mi ò bá yan ìjà ẹ wò ó ẹ ẹ àtá ló bí mi fún ọ bí bẹ́ẹ̀ tàlá láti sọ orí sí i níbi tèmi ti ń jẹun ìka tí ń bọ̀ mi mi ò wá gèjẹ ọlọ́mọ àjẹ ẹ ọ̀gá ẹ jẹ́ ń túmọ̀ dáadáa fún yín jẹ́rí méjì lọ̀dádá ọ̀dádá tí ń dà ká burú lẹ̀ ọ̀dá dáradára ni ṣé wá rí bú ọ̀dádá ìyá wa yìí ọ̀dádá ayọ̀ ni wọ́n ìdí àtìtumọ̀ rẹ̀ bí e bá ṣe ọlá àwọn ìyá wa ìbọn méjì tẹ́yìn tó dáhùn lẹ́ẹ̀kan náà kẹ́kẹ́ kẹ́kẹ́ kò ní jẹ́rẹ̀. ṣáàṣù ta lọ́wọ́ mi. <laughs> Ah! gbàtú. ẹ dábò ìyá wa ẹ bọ́ wà lọ ẹ jẹ́ ní rẹ́kọ̀dù ẹ jẹ́ ní rẹ́kọ̀dù ẹ sábà yọ. ọ̀yà <laughs> ẹ̀yìn ó tọ́ wà kù kẹ́ ẹ dáàbò kọ́ báyìí. dáàbò. ẹ wọ ọgá ẹ wọ ẹ̀yìn ẹ wàá ṣe orin kan fún mi èmi náà fẹ́ ya ẹ̀yìn ẹyọ kan. ẹ jẹ́ fún yín ní sẹ́fíù àbí kílẹ̀ bá pè é. ẹ wọ sẹ́fíù. ẹ wọ sẹ́fíù. ṣé sẹ́fíù lè pe ọ̀yà. <laughs> a mọra wa yóò dín ọ̀pọ̀ lónìí ń mọ́jọ bẹ́ẹ̀.